ọdàn ìrọ ọdàn ìwọ ló ṣàpẹ́ yín lẹ pè mí fúnra yín ọdàn ẹ̀yin lẹ àwọn náà mú yín wá ẹ̀yin ẹ̀ wá o mo ti dé láti UK listen to me mo ti dé láti UK ẹ má gbàgbé bá a ṣe bẹ̀rẹ̀ just hold on for me ẹ ti mo ti dé láti Sunday mo ti dé láti Sunday ẹ wá ẹ ṣe rí ẹ rí báwọn yẹn ti ń pè gbogbo materials tí mo rà sílẹ̀ ẹ pa àwọn protocol ẹni kan máa kó kúrò nílẹ̀ kí lẹ́yìn sílẹ̀ sà. nígbà tẹ́ ẹ parí iṣẹ́ tó yẹ kẹ́ ẹ parí ṣé ẹ fẹ́ jiyàn bẹ́ẹ̀ fẹ́ wá. Àgbàlá Gabriel ọ̀hún ti sọ̀rọ̀ o wọ́n hmm. sọ̀rọ̀ lórí ẹni tán fi inú tán tó gbé twenty five million naira lọ kẹwàá gbọ́ iyì àwọn tí wọ́n jẹ ní owó ẹni tó ń ṣe pos wọn lọ jẹ ní one point five million àwọn tó ń ta símẹ́ǹtì àtàwọn tó ń ta nǹkan wọn ń jẹ wọ́n ní five five million oríṣiríṣi gbogbo wọn wá ń sunkún bọ́ta àwọn ọlọ́pàá tó lọ bá náà wọ́n lọ fi ilẹ̀ láìsí consent Àgbàlá Gabriel ńbẹ̀ ṣẹ́ẹ̀rí ó lágbára o ẹ̀yin náà wá lọ gbọ́ gbogbo àlàyé yẹn lẹ́nu Àgbàlá Gabriel. ọ̀rọ̀ man tí mo post ní ìjẹ́ uh, last week Wednesday ni mo fẹ́ eh, I want to. I want to expatiate ọ̀rọ̀ máa tó ń bá wa ṣiṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́ tó wà lọ́dọ̀ wa ń gbà kan so a ó rí àánú bá àwọn lovers mi àwọn tó nífẹ̀ẹ́ wa àwọn tí ọlọ́run ràn lọ́wọ́ láti tún máa ràn wá lọ́wọ́ àwọn tí wọ́n gbàgbọ́ náà because people trust pé àwọn èèyàn trust mi gan àwọn èèyàn trust me, gan-an àwọn èèyàn trust me many things làwọn èèyàn ti fi dá mi many things If you come and joke jókòó pé à ah, don't ìtàn fi kíní ìdá mi many things I èèyàn ti to tó pọ̀ wọ́n ti fi dá like people have trusted me with many things ilẹ̀ ilé daddy, ẹ bá wa ṣe lé dádì ẹ bá wa ṣe lé dádì wa ṣe so and to the glory of God ní téèyàn bá ní kí n bóun ṣe ni màá ṣe. Um, mi jẹ́ kí nǹkan oní nǹkan kó wọ̀ mí lójú ibi tọ́lọ́run ti mú mi bọ̀ ó jìnà ó jìnà mi mọ̀ pé màá débi tí mo dé yìí i don't know mi mọ̀ pé màá débi tí mo dé yìí i don't know mi mọ̀ pé mo gbé ọlọ́run ga fún ibi tó gbé mi dé ibi tó mú iṣẹ́ ìrànṣẹ́ yìí dé ibi tó mú iṣẹ́ ìrànṣẹ́ yìí dé mo gbé ọlọ́run ga agbára mi kọ́ agbára ọlọ́run ni wíwà láyé mi ò ní o agbára mi kọ́ o kì í ṣe nípa ipá mi agbára mi kọ́ kì í ṣàdúrà ni mo mọ̀ gbà tó bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ni mo mọ̀ ń sọ kì í ṣe pé mo wà sincere tó bẹ́ẹ̀ náà I don't know why I received God's grace and his mercy so nígbà tá a ti bẹ̀rẹ̀ ministry ni mi ò ti ń sáré mi ń sáré kọjá ara mi kò sẹ́ni tó mọ̀ mí ń gbà yẹn mo jẹ́ nìkan tó máa ń tọrọ nígbà yẹn mo máa ń tọrọ láti ẹ̀ka san ìjọ ṣé mo lè rí two thousand lọ́wọ́ yẹn ìjọ máa tọrọ so mo á mú ọ̀rọ̀ má nǹkan lẹ́mi tí sódà mi nígbà táìmù wa mi ò ṣerú eléèrè ajẹ́ first time ajẹ́ first time mi ò ṣe láti explain for anybody but fún ẹ̀yin ẹ̀yin pàápàá àwọn tí wọ́n gbéṣẹ́ fún fande wọ́n máa ń gbéṣẹ́ fún wa ní Àgbàlá Gabriel dáàdì eléyìí ẹ bá wa kọ dáàdì ilẹ̀ ẹ bá wa ta ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ ọlọ́run ràn wá lọ́wọ́ bọ́n ṣe ní ká ṣe à ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ ó ràn wá lọ́wọ́ ó ràn mí lọ́wọ́ o mo mórè o jésù mo mórè o ipá mi kọ́ agbára mi kọ́ o London ta lọ ní last year November wọ́n wá bá mi nínú ọ́fíìsì ni mọ̀mọ́ yẹn dé láti London ó mú agent ẹ̀ wá ó yá Àgbàlá Gabriel ṣé ẹ travel ni mo ní bo mo ní London mo ní à èmi ò lówó lọ́wọ́ o tá a jẹ tá fi bá àwọn arúgbó lèmi ń wá ní opó jẹ lèmi wá wọ́n ní no ẹ travel mọmọ yẹn ló máa ṣe tá a fi gba visa dò nígbà tí mo dẹkọọ tá a dé embassy wọn wọn àti ẹwò mi lẹ́ẹ̀mejì wọn làwọn ti rí eh, profile mi gbogbo ẹ wọn fún wa ní visa yẹn ògo ní fọlọ lókè ọ̀run so ẹ má jẹ́ n take time wa ma mo post ẹ̀yin wo lẹ rí mà nǹkan tí mo post kó ń bá wa ṣiṣẹ́ ẹ̀yin wọlé rí mà yẹn ṣe mọ̀ pé téèyàn bá ti ń bá wa ṣiṣẹ́ tá a bá ti ní tí èèyàn bá ti lè ń bá wa ṣiṣẹ́ like téèyàn bá ti dára mọ́ tó bá ti dára pọ̀ mọ́ wa mo ti rẹ́ nìyẹn bí ara wa mo ti rẹ́ nìyẹn bí family mo ti rí bí ọmọ ìyá mo ti rí bí ọmọ bàbá mo ti rí láì lé ẹni yẹn máa tí mo post yìí long time ago about three four years ago àwọn náà máa ń wò wá lórí Facebook báyìí ìyẹn máa tí mo post tí mo ní ah this engineer is a thief ẹ mọ̀ pé mi ì jáde lẹ́ẹ̀kan bẹ́yàn bú mi gan lọ́nà láì mi ì jáde dáhùn rí débi-débi pé màá jáde pé o lè léèyàn orúkọ tí ọlọ́run ò sọ wá ayé ò ní pè wá orúkọ tí ọlọ́run ò sọ wá ayé ò ní pè wá àní dáràn lórúkọ jésù oore tá ó ṣe tí ó dìbì àní bá wọn ṣe so long time ago about four years ago let me say four yes four years ago four or five years ago eh, engineer yẹn àwọn náà máa ń wò wá more than one on one wọ́n máa ń wò i used to pray for him ọ̀nà ó là fún him, máa pray for nìyẹn i used to pray for him i pray for him. wọ́n á pè mí àwọn náà máa ń dá síṣẹ́ ìránṣẹ́ ọjọ́ or ọjọ́ ten ọjọ́ thirty wọ́n máa ń dá sí ìgbà tá and ẹ̀ńkọ́lé girama gbà yẹn wọ́n dá sí he's been a nice man Me ì mọ́lé me mi ì mọ̀nà wọn engineer at mo mi jáde báyìí rí mi jáde sóko mọ́ mi lára mi ṣẹ̀wọ̀n lẹ́yìn ká gbàdúrà ká gbéyàn wa. sí kíní kí ràn wọ́n lọ́wọ́ so engineer yẹn with eh, so akeji pé a ní close kíní lọ bẹ́ẹ̀ náà but it's been good to us i must say the truth it's good to us nígbà no ministry that four five years ago wọ́n máa ń send pray àpray fún wọn lẹ́kùngbà tí ò sí nǹkan gangan wọ́n dúró ti wá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ so bí wọ́n ṣe wá dáa tó ń gbà yẹn bọ́ ṣe gùn tó ńgbà tó máa tó ẹ̀bà ọdún kan ṣá ààrẹ lè sọ̀rọ̀ mọ́ mímọ́ tó ṣẹlẹ̀ bóyá ṣe mọ̀ ó máa ń ṣẹlẹ̀ wọ́n ní ogún ọmọdé wọn lè ṣeré fógún ọdún so kíní ẹ̀ kàn break up ààráyé sọ̀rọ̀ mọ́ ṣe mọ̀ àwa náà àtúntò ń tẹ̀síwájú àwọn náà mo rò pé torí táìmì iṣẹ́ wọn dagun iṣẹ́ engineer ni wọ́n ń ṣe so iṣẹ́ wọn that dáàmà ẹ̀yin wo lẹ wo ẹni tí mo post ẹnìkan ní last week ẹ̀yin wo lẹ rí post yẹn ní last week mo post ẹ̀ tẹ́ bá rí i posted it yes i posted it ẹ̀yin tẹ́ bá rí mo post ẹ̀ so uh, ó dùn mí mi ń ṣerú nǹkan báyìí but let me just do it fẹ́yìn lovers mi kí n kàn kí n kàn ṣe so uh, láàrin uh, wọ́n dáńgbà yẹn it was a good person so bá a ṣe wá ráyè sọ̀rọ̀ mọ́ ní wáìlì kan ńgbà tó wá yá ṣe mọ̀ àwa náà ti kúrò nípele pé a ṣẹ̀ṣẹ̀ ń a ṣẹ̀ṣẹ̀ ìgbà tá a máa pàdé that was last year last year yes last year last year tí wọ́n ti ń ṣe mọ̀ ẹni tó wo program wa ẹni tó máa wo program wa tó ní pé ah, ẹni tí mo máa ń sẹ́ndì owó change change sí ọlọ́mọ àti ń gbèdìde wọ́n wá pè mí ah pastor báwo ni mo ní ah engineer báwo ni iṣẹ́ wa nǹkan kan ah àwọn fẹ́ wá síbàdàn iṣẹ́ àwọn ò fi bẹ́ẹ̀ lọ mọ́ ṣáwọn lè máa bá wa ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ẹ̀ka lélúyà ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ẹ̀ka lélúyà tẹ́ bá ń gbọ́ mi dáadáa ẹ̀ka lélúyà so wọ́n pè mí àwọn tó mọ̀rọ̀ gbọ́ ẹ káwọn náà wọlé let them hear torí èmi ò èmi ò ayé mélòó ṣáyé ilé ayé ràndìràndìn ilé ayé tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ayé yìí ò kò ayé ayé ò wọ́ ti bá a ṣe mú un so um, wọ́n wá wá mo sọ fún yín pé it was good ní gbogbo time tí a máa fi ń sọ̀rọ̀ ìyàwó àpúrè fún ifá àwọn ti wárí tí mo mú ọ lọ sórí òkè ní gbogbo four years three years ago àwa náà àti rí nǹkan kan kò sí nǹkan kan gbà yẹn gbogbo nǹkan àwa náà kò sí nǹkan kan a mú ọ lọ sórí òkè àpúrè fún wọn àṣe so láàrin kan a sọ̀rọ̀ mọ́ a sọ̀rọ̀ mọ́ ṣe ń gbọ́ mi ṣe ń understand láàrin kan a sọ̀rọ̀ mọ́ bó ṣe wá di last year yẹn early last year it was early last year bí i February ah, wọ́n wá time yẹn la bẹ̀rẹ̀ sí ní ta ilẹ̀ ẹ̀yin tẹ́ bá rántí first status táìmù ẹni ìyá táìbá la fi ta ilẹ̀ àfipilọ̀ tẹ̀gbẹ́ àtàìbá àwa gò mọ́ pàmò talẹ̀ ilẹ̀ kékeré yẹn kan kù ilẹ̀ iye ilé ìyá táìbá ẹ̀yin tẹ́ bá rántí ìyá táìbá ilẹ̀ kékeré yẹn la tà táwọn èèyàn fi ń dùn ilẹ̀ yẹn ló fa tá fi ń talẹ̀ dàárọ̀ yìí ẹni tó ní àfipilọ̀ tó ní kábò ń ta bá a ṣe wá ta àwọn èèyàn wá ń pè dáàdì sí òsílẹ̀ mọ́ ni dáàdì sí òsílẹ̀ mọ́ ni dáàdì àwọn dáàdì ibẹ̀ ni mo ti pè àìdúró àwọn tó ń béèrè ilẹ̀ yìí ah, jẹ́mi náà owó kan ká máa ta á la fi bẹ̀rẹ̀ sí ní talẹ̀ mi ò mọ anything nípa à ń talẹ̀ àbí à ralẹ̀ I don't know anything about it before mi mọ nǹkan kan pa ẹ̀ tàdé ń talẹ̀ yẹn so along the line wọ́n á pè pé ah, pásítọ̀ báwo ti ẹni ẹkújọ́ mẹ́ta àwọn fẹ́ wá síbàdàn ah, ẹ wá ojú tó ti mọni rí kò lè lóun ò mọni mọ́ ọwọ́ tó ti ṣàánú fúnyàn rí àlẹ́ sọ pé àmọ̀yìn mọ̀ ó yẹ wá ìyẹn ẹnjìníà yẹn wọ́n pè mí èmi sọ bẹ́ẹ̀ fún wọn wọn láwọn fẹ́ wá iṣẹ́ àwọn kò lọ dáadáa àwọn fẹ́ wá ó yẹ wá and he came he came he came he came time tí wọ́n wá ẹnjìníà kan bá wá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ẹnjìníà kan bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ mi ìfẹ́ sọ ilé rẹ̀ ẹnjìníà yìí náà wọ́n lóòótọ́ lọ títí ìyẹn tó bá wá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìyẹn ló máa kọ́ bá wá ṣiṣẹ́ gbàrà ìyẹn wọ́n ní kán lọ ṣe corner piece kékeré kan aráàlú òyìnbó ní kálọ̀ bọ́ọ̀n ṣe corner piece wọ́n ní ká ìyẹn ti tẹ́lẹ̀ ẹnjìníà tẹ́lẹ̀ tó kọ́ bá wa iṣẹ́ kì ṣe lé o ẹnjìníà eh, màmá kan láti Canada wọ́n ní ká bá wọn ṣe corner piece ó yẹ lọ bá wọn ṣe ẹni ẹ wá dé ibi tó ṣe corner piece <laughs> ó wá gbé blọ́ọ̀kù tán gbé kalẹ̀ síbẹ̀ ó wá gbé ó wá gbé ìnàró padà àwọn èèyàn lóòótọ́ ó wá gbé ìnàró padà wọ́n wá ṣe fídíò wọn láwọn ti ṣe èmi wá send fídíò sí mọ́mọ́ yẹn pé mọ́mì wọn láwọn ti ṣe mọ́mì yẹn ní what blọ́ọ̀kù tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lílé yìí àṣírí ṣàtù àṣé wọn lọ ṣe corner piece mo á wò pé ẹ ní sùúrù ordinary corner piece la ní kẹ́lẹ́ lọ ṣe ló misbehave you can't work with us àwọn èèyàn wa tó ń pe àwa àwọn fẹ́ otito, ṣẹ́rí otito yen, otito truth ah Démọ́lá orí ẹ̀ ládùúlé truth yẹn ló ń jẹ́ kí ẹnjìnà yẹn lọ ló jẹ́ kí àwọn ríbi dé sí ẹnjìnà tí mo post ló jẹ́ kóun ríbi dé sí ngbò dẹ́dẹ́ àdèsọ̀rọ̀ báwo ni ṣé wọ́n ní ṣe mo mọ̀ pa iṣẹ́ ńláńlá làwọn máa ń ṣe àwọn iṣẹ́ lẹ́kìí àwọn ṣé àjá àwọn ṣé àwọn mighty buildings wọ́n lò wọ́n dẹ̀ fi gbogbo àwọn òwe yẹn hàn mí wọ́n láwọn ni àwọn máa ń ṣe mo ní fine irú àwọn iṣẹ́ yìí náà ni àwọn èèyàn wa ní diaspora náà fẹ́ ṣe ẹ̀yin èèyàn wa ní diaspora àbí irú àwọn iṣẹ́ wo lẹ máa ń like irú àwọn ilé wo lẹ máa ń like ó yá ìtí ẹ̀ sọ̀rọ̀ náà irú àwọn ilé wo lẹ máa ń like ẹ̀bá wọn nice building quality gbogbo ẹ̀ wọ́n dẹ̀ láwọn máa ń ṣe ó dá ẹ bá wa ṣiṣẹ́ ẹ má dẹ̀ gbàgbé pé mo sọ pé wọ́n ti dá sí wa rí o ẹ má gbàgbé kó mo sọ pé it's been good to us like n ta fi mọ́ra nìyẹn tí mo fi pray fún wọn going to two years ní four years ago yẹn tí mo fi pray fún wọn wọn lọ sórí òkè ṣe gbá ìgbà míì wà tó jẹ́ pé ìdáhùn àdúà ìdáhùn àdúà gan ọwọ́ ẹni tẹ́jọ́ rìn ló wà ìdáhùn àdúà àdúà tá à ń gbàǹgbà yẹn pé olúwa lànà fúnránṣẹ́ rẹ àṣé àṣé ministry tiwa ló máa large táwọn ò mọ̀ ṣiṣẹ́ nínú ẹ̀ tí àwọn náà fi tí wọ́n fi tí wọ́n fi boom da so so uh, wọ́n dẹ̀ láwọn lè máa ṣàwọn ṣẹ́yìn ó dà no problem i told him ṣàmùgbé pásítọ̀ lèmi aláwọn workers tó pọ̀ ìgbà yẹn àwọn ìgbà tán ti ẹ̀ dé àwọn ọmọ mi kan bínú àwọn táwọn náà mọ̀ nípa bí wọ́n bínú ẹn dádì eléyìí tó kàn dé yìí iṣẹ́ wà máa gbéṣẹ́ fún ni àwa wá ń kọ́ kí la máa ṣe mo jẹ́ káwọn yẹn mọ̀ pé ọ̀tọ̀ ni ẹnjìníà ọ̀tọ̀ ni pé ẹnjìníà ọ̀tọ̀ ni pé mo mọ̀ ń pa ẹ̀ tẹ̀ bá ń mi hallelujah ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni tá bá engineer pé èèyàn jẹ́ engineer ní ọ̀tọ̀ ni pé iní mo mọ̀ ń pa ìdí ẹ̀ mo mọ̀ ń pa ìdí ẹ̀ so mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹni engineer ni ẹ̀yin díẹ̀ lẹ́mu wẹ́n adẹ̀wẹ̀ ọkọ̀ mu wọn wọ́n dẹ̀ wọ àárín wa wọ́n ti wọ àárín wa ẹni tí mo nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀ ẹni tó jẹ́ pé mò ń pray fún tẹ́lẹ̀ ẹni tó jẹ́ pé ó ti ṣàánú ó ti fẹ́mi náà lówó rí tẹ́lẹ̀ àìké mo ní láti ṣe àìnítù mo ní láti fa àwọn mọ́ra fa àwọn mọ́ra àwọn alájọṣe kámpù wa tá à ń lò àwa lájọ ṣí gbogbo owó tá fi ń ṣe káàmpù wa táwọn yìí bá ti ràn wá lọ́wọ́ àbí tá a bá talẹ̀ torí yàtọ̀ sí pé bíní pásítọ̀ níta tún fi ń gbéra ọ̀rọ̀ ilẹ̀ títà ẹ̀mẹ̀ like kí mo lè pè náà o property property real estate so òun la tó fi ń gbéra because ní ṣọ́ọ̀ṣì wa èmi mo tún máa ń fáwọn èèyàn lówó èmi kì í ṣègbéraga o nípa orí ọ̀fẹ́ Jésù èmi ni mo tún máa ń fún àwọn èèyàn mi ò ń gbà i don't mo ti gbà lọ́wọ́ àwọn èèyàn like mo ti mo ti fẹ́ pray fún èèyàn tí mo ní ó fún mi lówó kí n tó pray fún ẹ i've done it years ago but nígbà tí mo ti mọ òtítọ́ ó ti sọ mí dòmìnira látìgbà tí mo ti dà báyìí kò sẹ́ni tí ó jáde tó sọ pé látìgbà tí mi lè sọ tẹ́lẹ̀ o pé nígbà tí mo ti láti bíi two years ago báyìí kò tí ó sọ pé pásítọ̀ ó gbowó lọ́wọ́ òun kò fẹ́ pray fún òun no kò sí so àjọ̀dé káàpù yìí ni so ṣẹ̀dẹ̀mọ̀ wọ́n ti dára wa èmi I, I, I, I, I have relied on him mistake àkọ́kọ́ tí mo ṣe I trusted him mo mọ̀ mo mọ̀ mo mọ̀ gbé ara I trusted him Think nǹkan mi bá wà lẹ́yìn trust mi ń lọ material from the Mary pin me and Laura. The montage gbogbo tá a ṣe ń chọ́ọ̀chì gbogbo anything irin granite cement me and Laura anything I will send èló ni kinní iye báyìí I will send it to him Tamba bá ní kinní yóò I will send it to him Tamba bá ní kinní yóò because èmi ti rí wọn bíi any ah, ẹni yìí ó it's been mo ń sọ kinní it's been good to me for the years ago From like four years ago it's been good to me èèyàn dáadáa ni wọ́n then èèyàn dáadáa ni wọ́n dá sí mi ah, ah, ó máa ń send wọn nígbà yẹn ìtúrò yẹn bẹ́ẹ̀ dẹ̀ wá dé kinní kan mọ́ mi lára èmi ò kì í gbàgbé ní téèyàn bá ṣe mi kì í gbàgbé I don't forget what people do then, bá ṣe oore fún mi mi kì í gbàgbé ẹ̀bà àwọn ọmọ mi lérè ní church mi ò ń gbàgbé bẹ́ẹ̀ bá tẹ́yìn bá ṣe dáadáa mi kì í i don't forget mi kì í gbàgbé tẹ́yìn bá ṣe mi kì í gbàgbé ìran àwọn aṣíwèrè ló máa ń gbàgbé oore so àìgbàgbé oore tí wọ́n ti ṣe ó mú kí n súnmọ́ wọn ó mú kí n fẹ̀yìntì wọn àtàbájọ ah, jókòó ń gbà mí àmà sọ pé ah ó máa ga omi sọlá níyì iṣẹ́ ah, yẹn yẹn ẹnjíníà máa ní ah ẹ̀yin rèé tẹ ọdún tó ti pẹ́ ah ah ẹ̀yin a máa ń tá a méjì bá jókòó inú kámpù lájọ wà a máa rántí bó ṣe wá yá project wa bẹ̀rẹ̀ sí ní jáde wá ẹ̀yin tẹ́ bá rántí ilé kan tá a gbé tán kan ilé yẹn tó ga a gbé ilé yẹn bá ṣe kàn bá ṣe kan igi a gbé ilé yẹn wà first estate wa a gba ilé yẹn last year bá ṣe máa ń gba bá ṣe máa gba iṣẹ́ ni àwa as foundation èmi as ẹni tí as Àgbàlá Gabriel kò possible kí iṣẹ́ wọlé kí o mọ kó má sọ pé tèmi má wọ́n lẹ́nu ẹnu ẹnu òfìfo kì í ró báwọn náà ṣe máa ń pè so kò pọ̀sibú kí agbàṣẹ nǹkan kan máa wá sọ́dọ̀ ẹni tó jẹ́ CEO tó ní tó tọ́lọ́ ń gbé kalẹ̀ so now wọ́n náà pé iṣẹ́ inú estate yẹn then last year iṣẹ́ yẹn lọ́wọ́ kọ́ wá bóyá thirty one àbí forgotten the amount bẹ́ẹ̀ that's two million mo tẹ́ ti gbàgbé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ṣe ń gbọ́ mi ẹ má gbàgbé mo ní mo ti trust ẹni gan like ṣe mọ̀ pé ẹni tí mò ń pray fún tí tóun gan máa ń fún mi lówó ń gbà yẹn mo ti wá trust ẹ gan mo ti dára mi lé àwọn tó gbéṣẹ́ fún wa <laughs> ibu ibu eh, tó kọ́ ń mi ni pé dádì you have trusted him so much pé ẹ ti wá trust èèyàn tó bẹ́ẹ̀ yẹn now ní iṣẹ́ tán dẹ̀ ṣe nù camp wa eh, kì í ṣe pọ́n gbowó púpọ̀ náà but ọjọ́ ta fún ọ ní five hundred thousand nígbà tí wọ́n ń ṣiṣẹ́ yẹn lọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe nù camp yàtọ̀ sí iṣẹ́ tán gbé fún wa níta gbogbo wa la mọ̀ pé iṣẹ́ tìta ló máa mówó wá iṣẹ́ camp ọjọ́ ta bá ti rélé là ń ṣe dàárọ̀ ìgbìmọ̀ àti ìkan ọjọ́ tá a bá ti rí láǹṣe ìyẹn yàtọ̀ then mi lọ ra anything fúnra mi ẹ̀yin ni mò ń send owó àtowó anything tá à ń ṣe ń bí àwọn là ń send owó sí so ẹ má sọ fún mi pé wọ́n send one million sóníṣẹ́ pé bóyá gbogbo one million ló fi lọ ra ẹni tó fi lọ ra no èmi ò tún yẹn wò mi ò tún yẹn wò oníṣẹ́ tèmi ṣáà ni pé bẹ́ẹ̀ gba one million yìí ẹ ṣáà ra tó yẹ kẹ́ rà ẹ̀yin lẹ́mọ èrè tẹ́ bá máa jẹ I don't care tèmi nìyẹn tèmi ni pé ṣe ń tán ní kó ṣe do that thing that you were asked to do do that thing ń tán ní kó ṣe yẹn ṣe é ẹ̀yin oníṣẹ́ tẹ́yin náà ń gbọ́ mi ẹ má sáré èrè ẹ sáré iṣẹ́ yẹn ẹ má sáré èrè ẹ jèrè tó pọ̀ èrè iṣẹ́ yẹn ni kẹ́ ẹ sá now ẹni ẹni àwọn kọ́tọ́ wá kọ́ gbéṣẹ́ fún wa jẹ́ ní first estate wa yẹn àwa la sọ ní first estate iṣẹ́ ilé yẹn paint house ó ṣì wà ń bẹ̀ the same àti gbélé yẹn bí ẹ̀mẹ́ta yín tẹ́ bá rí ilé yẹn àti gbélé yẹn life dada. àti gbélé yẹn life dada. ìyá yẹn wá sanwó i think last year august àbí july mo ti gbàgbé mo ti gbàgbé kò tó náà bí july ni àbí june jẹ́ ń pe mọ̀mí tóyìn pé iye ìgbà wo ni ilé yẹn ná pé mọ́ǹtì wo ni wọ́n ń sanwó so ilé yẹn a gbà i forgotten the price thirty eh, thirty kìíní kan thirty one now ẹ̀yin as engineer wọ́n gbalé láti last year tí ma sọ fún pé di àárọ̀ iṣẹ́ ilé yẹn ò tí ì parí wọ́n gbalé yẹn as at last year láti last year láti last year tí máa sọ mi pé up now iṣẹ́ ilé yẹn kò tí ì parí mi ò dá mo fẹ́ pe mọ́mi tóyìn kí n tiẹ̀ béèrè ìgbà tí ilé yẹn wà so títí di àárọ̀ ilé iṣẹ́ ilé yẹn ti parí so èmi dẹ̀ busy èmi as pastor a mójútó foundation a ṣe chọ́ọ̀chì a lọ a a káàkiri gẹ́gẹ́ bí ìrànṣẹ́ ọlọ́run mi really ní time tó pọ̀ ṣẹmọ gba àwọn èèyàn yín gẹ́lẹ́ tó máa sọ pé dádì ẹ máa sinmi ẹ máa rest ẹ máa rest ẹ máa rest mi ò kí rest Making rest jẹ́ ń pè mọ́ mi ìrìnà tó yẹn gbogbo àwọn náà ti gbé iṣẹ́ ilé kankan ẹ̀yìn náà wà tètè gbé ní o so so èmi ò ń ráyè lọ wọ́n ṣiṣẹ́ ilé yẹn wọ́n ṣe máa ní ibo níṣẹ́ yẹn kù sí wọ́n ní ẹ wọ́n ti ń rẹ̀ ibo níṣẹ́ yẹn kù sí wọ́n ní wọ́n ṣe gbà ẹ kọ̀ọ̀kan èmi náà máa ń lọ wo iṣẹ́ yẹn èmi náà lọ wo once in a while mo máa lọ ń wò tó fi débi pé agbaṣẹ́ kejì iṣẹ́ kejì náà irú the same paint house yìí náà ni again bóyá ìyẹn bá forty mọ́mí tómi mọ́mí mọ́mí mọ́mí tóyìn. ẹ jọ ẹ kí ni mọ́ǹtì wo la gbaṣẹ́ ọ̀dọ́ yín náà mọ́ǹtì wo ní last year. màá wo déètì yẹn sí ọ̀dà pé april. april april. or march ending. march ending april last year. bẹ́ẹ̀ni. thank you mọ́mí ẹ ṣé ma mo kàn ní kí n bèrè ni. yes ma yes ma yes ma. Oh. Yes, ma. Yes, ma. so so last year last year April last year April ni last year April now iṣẹ́ at last year April iṣẹ́ yẹn ò tí ì parí up to now èmi ò tí ì tètè mọ̀ torí mọ́mí náà máa ń pè mí dáadé báwọn oníṣẹ́ máa ń ló ń lọ màá tún lọ wò ó so dóò náà àwọn tó àwọn tó fẹ́ ṣiṣẹ́ náà ò sanwó lẹ́ẹ̀kan náà pèsè wọn ò sanwó lẹ́ẹ̀kan náà ọjọ́ three million ọjọ́ four ọjọ́ two million but ẹni tó fẹ́ ẹni tó fẹ́ wùwà ẹni tó fẹ́ wùwà ẹ jọ ẹ má tẹ̀tí ẹ má kọ́mẹ́ǹtì tẹ́yìn bá kọ́mẹ́ǹtì tí ò ṣe ń i will block that person ṣe mọ̀ mí ò ń ṣerú nǹkan báyìí but I just have to do it kí àwọn àwọn lovers wa kọ́kàn lè kàn lè kọ́ nǹkan kan kàn lè gbọ́n tá à so iṣẹ́ yẹn ò tí ì parí àwọn tó ń sanwó náà kì í ṣe wọ́n sanwó try lórí owó yẹn wọ́n try àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n try wọ́n sanwó yẹn wọ́n sanwó yẹn wọ́n sanwó yẹn iṣẹ́ kejì náà jáde ṣé wá rí bá a ṣe máa ń ṣiṣẹ́ nìṣẹ́ mi ti trust wọn I trusted him ibi tí orí mi ò ti pé nìyẹn ṣe mọ̀ pé mi ò ráyè tán bá ti send èmi náà ń send owó sí o èmi ni wọ́n ń send owó sí o the same àgbùgbà àwọn tó ń ra nǹkan èmi náà ń send owó sí but èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run instantly tówó bá ti wọlé torí pé àwọn náà ń ra gbogbo ẹ̀ àwọn náà ra sìmẹ́ǹtì àwọn náà ra tiles àwọn náà ra lẹ̀kùn àwọn náà time láti lọ I don't do it I don't do it King n lọ gbóró kí n lọ máa ra tiles mi ayé ẹ̀dá ọ̀kan jọ ẹni tó mọ tara ẹnìkan ní òsèpò òun lòun máa tún lọ ra àwọn nǹkan yẹn ẹni tó jọkàn ju èèyàn tí ò fẹ́ jẹ́ kẹ́lòmí ò jẹ tí n bá ní mo fẹ́ lọ ra gbogbo ẹ̀ mo lè lọ rà but how would I go why nígbà tí ẹnjìníà wà nílẹ̀ èmi wá ń sẹ́yìn gbogbo yẹn sí wọn títí tẹ́ni fi sanwó yẹn tán along the way she mi náà wọlé eh, another paint house náà wọlé ṣe mọ̀ gbogbo yẹn ìyàwó náà ń sẹ́yìn lówó tèmi dẹ̀ ni pé tí wọ́n bá tẹ́yàn bá ti pè mí pé dádì afẹ́kẹ́ bá wa kọ́lé tán bá ti pè mí pé dáàdì àfẹ́kẹ́ bá wọn kọ́lé instantly tẹ́ni ẹ bá ti wà lórí call mo máa mo máa add engineer yìí màá add wọn as conference call màá ní ẹ̀ lóò mà engineer wa rè o ẹ feel free láti bá wọn sọ̀rọ̀ màá dẹ̀ kúrò lórí line because engineer yìí owó ló wà ní department bá a ṣe ń kọ́lé his name is Ọláníyì Olúṣèyí Adébáyọ̀ ìwọ ló wà ní in charge bá a ṣe ń kọ́lé mo ti gbé ojú wọn ìgbà tó jẹ́ pé mo ti nífẹ̀ẹ́ wọn kò sí yes kò sí kò sí life tá a ṣe ẹ̀yin tẹ́ bá wo life wa dáadáa mo ti gbé wọn jáde nínú church rí nígbà tá a tí mo ní káwọn èèyàn pray fún wọn when i love him ìgbà yẹn ni gbogbo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo ti ní kó pray fún wọn rí ìgbà tá à ń ṣe kíní ọ̀tà tó ń cast ọ̀tà mo ti i used to showcase him pé ẹni yìí o là ń lò ẹni tẹ̀yàn nífẹ̀ẹ́ ẹni tẹ̀ trust so as in what will you do mo ti pè wọ́n síta rí ẹ bá ń pray fún wọn he's doing a great job nǹkan tí tí n bá nífẹ̀ẹ́ yẹn ní tí òṣèlú màá tún ló ṣe pé ẹni ó dáa gẹ́sà pray fún ṣẹ̀mẹ̀ ẹni tẹ̀yàn nífẹ̀ẹ́ ẹni tẹ́yàn nífẹ̀ẹ́ ẹni tẹ́yàn nífẹ̀ẹ́ ẹni tẹ́yàn trust tí n trust, trust èyàn báwo máa ṣe máa send millions of naira tí ara diaspora eh, àwọn ará eh, ìlú òyìnbó dápẹ́ mi náà lọ mórí bí òtútù burúkú burúkú ṣe mú àwọn èèyàn tó so iṣẹ́ kejì wọlé iṣẹ́ kejì wọlé eh, bíṣẹ́ yẹn ṣe wọlé náà na. náà tún ń lọ wọ́n á gbélé yẹn dìde wọ́n á kàn án iṣẹ́ yẹn á máa lọ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ project kẹta wọlé bẹ́ẹ̀ project kẹrin wọlé now we have five projects at hand we have five projects at hand a ní print house yẹn tó jẹ́ bí duplex an image méjì the bungalow meta. if i tell you up till now ìkankan can't tí ì parí inú márààrún ibi tẹ́mi ti wá ń fura rèé ibi tí ṣẹ́mọ̀ èmi busy èmi kàn rí pé ṣẹ́ ń lọ mo kàn rí pé ṣẹ́ ń lọ mo kàn rí pé ṣẹ́ ń lọ ṣẹ́mọ̀ níbi ìbàyà busy gan abusy gan ẹ wo àwọn aláìní opó arúgbó inú mi dùn gbogbo ilẹ̀ máa ń rí bí àwọn nǹkan yẹn ṣe máa ń lọ dó mo blame ara mi láwọn aspect kan pé ṣe mo á busy débi mi n tiẹ̀ lọ mo kúkú wo bí tíṣẹ́ dé but he keep saying iṣẹ́ ń lọ lọ́la wọn wá ṣe kinní ìbáyìí lọ́la wọn wá ṣe léyìí ẹ mo ti pè wọ́n wọn wàrà yìí wá ní tó bá dọ̀tún la wọn wá ṣe léyìí àwọn tó ń dẹ̀ ní náà tí mo ti connect wọn pa àwọn náà ń pè wọ́n pé bó níṣẹ́ àwọn dé wọ́n ní ẹ má wọ̀rí wọ́n ní ẹ má wọ̀rí mo wá fẹ́ travel èyí tí mo travel out ibẹ̀ wá ní àṣírí ti tú mọ̀mọ́ kan máa dé lára àwọn tá à ń bá kọ́lé wọ́n ti dé wọ́n tẹ̀sí padà gan báyìí wọ́n fẹ́ dé ní London tí mo lọ ta lọ ṣe program yìí so bó ṣe wáyà kú ọ̀sẹ̀ kan kí wọ́n dé ilé yẹn wọ́n ń kọ́ òun sẹ́gbẹ̀ẹ́ church project ara project márààrún náà ni o wọ́n ń kọ́ ilé yẹn church mo á lọ wo ilé yẹn pé jẹ́ ní tiẹ̀ wọlé tí à ń bá yàn kọ́ lọ́wọ́ tán fẹ́ dé sí ńgbà mo délé yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lẹ táìsì ni àwa gan la tó ń fásán pé à ẹ̀ tí ṣe lè ẹ̀ tí ṣe lè ẹ̀ tí ṣe lè wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lẹ táìsì ilé yẹn wọn ò tí ì gbẹ̀bọ o màmá yẹn dẹ̀ ti sanwó tán màmá yẹn kò sẹ́ni tó gbéṣẹ́ fún wa tó jẹ wá ní one naira kò sẹ́ni tó gbéṣẹ́ fún wa ní foundation tó jẹ wọ́n dẹ̀ mọṣẹ́ o wọ́n mọṣẹ́ gan kò sẹ́ni tó gbéṣẹ́ fún wa tó jẹ one one naira kò dẹ̀ sí kò dẹ̀ sí kò dẹ̀ sí instantly kíní kan mọ́ mi lára tẹ́ ẹ bá ti lè sanwó nǹkan báyìí instantly ni màá ní kan lọ ṣe kíní yẹn bá mi dórí àwọn tá a máa ń gbé live tẹ́ bá ti gbéyàn live instantly la máa ní kan lọ ṣe nǹkan fẹ́ ṣe instantly ni i don't waste time ẹ mọ̀ kò sí time nǹkan téèyàn gbọ́dọ̀ máa waste mọ̀mọ́ yẹn fẹ́ dé ní ọ̀sẹ̀ yẹn ọ̀sẹ̀ tèmi ń travel ìlú òyìnbó tí mo ṣẹ̀ lọ ní last month yìí ó wá kọ̀sẹ̀ méjì tí mọ̀mọ́ yẹn máa dé mo á lọ wo ilé yẹn mo rí pé à ilé yìí wọ́n ìgbẹ́bọ́ o wọn ì tí irrigate wọn tí wọn tí wọn ì ṣe síkéde wọn ì paint wọn tí kò ná sí sólà tí màmá yẹn sanwó ẹ̀ wọn tí bá wọn rà kò sí sí freezer ìpè tán kàn gan gerard tó kàn wọn tí ì ṣe dáadáa lókè kí ló ń ṣẹlẹ̀ so eh, mo ṣàwà fasting wọn débi pé wọ́n ṣe díẹ̀ nígbà tó yá wọ́n ń complain ẹ àwọn ò mọ̀ pé three bedroom ni àwọn ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́gbàá ṣẹ́ yìí wọ́n bá yín sọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbàá very good èmi travel ìgbà tí màá travel màmá yẹn dé nígbà tí màmá yẹn dé láti London inú òun ò dùn màmá yẹn dé sí hòtẹ́ẹ̀lì yẹn kan dé sílé wọn yẹn inú wa ń bí èmi náà mo wá ń pe ẹnjìnà pé ṣé ń tẹ̀dẹ̀ ṣe ìdá ṣé ń tẹ̀dẹ̀ ṣe ìdá at least níta ṣe máa ná sílé yẹn ńgbà tí màmá yẹn dé ẹ̀ eh, torí wọ́n ti wọ̀ wọ́n ti wọ̀ compound wọ́n ti paint ta wọ́n ti gbẹ́ bọ́ọ̀hù wọ́n ẹ̀hẹ́n eh, so àwọn nǹkan náà sólà tán nìkan ṣe about seven about seven million eight million ní nǹkan tó ṣì kù ti eh, tí wọ́n máa ṣe nù tó máa ṣe nù ọ̀dọ̀ wọn màmá yẹn ò ṣá débi pé wọ́n ń ṣiṣẹ́ mọ́ màmá yẹn lára ni wọ́n ń ṣiṣẹ́ mọ́ wọn lára so uh, bẹ́ẹ̀ mi ṣe dé UK ni mọ̀mọ́ yẹn dé pàtí wọ́n rí pé wọ́n rí lédè sí àárọ̀ ọjọ́ yẹn mo wá ń para láti London mo ń pa àwọn boys mi màmá yìí ti dé o ó yẹ lọ ṣe léyìí ẹ lọ ṣe léyìí ẹ lọ ṣe léyìí ẹ lọ ṣe léyìí ẹ lọ ṣe léyìí ẹ lọ ṣe léyìí e, so ẹrù yẹn ló wá ba engineer pé ah pastor tó ń para yìí tó bá dé láti abroad wàhálà ni o bí engineer ṣe fẹsẹ̀ fẹ nìyẹn ẹ má gbàgbé kí iṣẹ́ ìyá yẹn nìkan o iṣẹ́ bíi márùn-ún ó wà nílẹ̀ I am to be blaming in most aspects torí pé I trusted him to mo, mo trust wọn láti máa send owó sọ́dọ̀ wọn anybody tó bá gbogbo lé márùn tá à ń kọ́ kò sẹ́ni tó jẹ wá náírà wọ́n dẹ̀ send it. làwọn náà máa send everything is recorded la máa send it, sí wọn àwọn iṣẹ́ yẹn ti ń lọ báyìí àwa ti ń ṣe o but ẹ jẹ́ conclude tí mo n conclude lọ so mọ̀mọ́ yẹn wọ́n ṣàdé inú wọn ò so mo ṣe wá para bí mo ṣe wà lọ́tí mò ń para ni àwọn ọmọ mi ṣáà ń wá gbogbo láti báwọn ṣe fẹsẹ̀ fẹ́ nìyẹn wọ́n ti fẹsẹ̀ fẹ́ láti is it bóyá bóyá is it Thursday or Friday Friday ni Friday or Saturday èmi dé láàárọ̀ Sunday padà ìgbà tí mo dé mi ba engineer ẹnjìníà ní camp mi ì bá wọn ṣe mọ̀ pé ẹni tá à ń bá kọ́lé tó dẹ̀ dé tí ní òdùn ṣe mọ̀ pé yẹ káwọn dúró dèmí ìyẹn ẹnjìníà káwọn dúró pé kí dádì dé ká dẹ̀ jọ bá wọn sọ̀rọ̀ bóyá bó ṣe o wọn sí around ọmọ yẹn ń bínú ẹnjìníà ò around monday tuesday Bo ṣe wá di wednesday ara wọn mọ̀mọ́ wa kan tí mo ti connect wọn náà mọ̀ tí mo ti connect engineer mọ̀ wọn wá pẹ́ ẹnjìníà pé inú dádì òdùn o bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ wọn ni bẹ́ẹ̀ wà ṣe kan ni so wọ́n ṣàmọ̀ engineer yẹn de padà role wọn mọ̀ tẹ́rù tiẹ̀ ń bá wọn tán ń dọ̀bálẹ̀ mẹ́sàn-án tán ń dọ̀bálẹ̀ mẹ́wàá àwọn ti jẹ gbèsè àkóso mọ àwọn tí ẹ bó ṣe jẹ ń bolẹ kówó sí àwọn tí ẹ mọ àwọn kan jà wọn lówó àwọn kan ṣe kíṣẹ mọ tọrọ bá ti tọrọ bá ti rí bákan lèèyàn máa wá tí ò yẹ kéèyàn sọsọ normally ó yẹ kẹ́ ẹ lè wà trusted pé iṣẹ́ tán gbé fún yín ó yẹ kẹ́ ẹ lè ṣe ó yẹ kẹ́ ẹ lè parí ẹ̀ because kò sẹ́ni tó jẹ́wó àwọn tó dẹ̀ send owó yìí ògùn wọn wọ́n láago nílùú òyìnbó ó gba àwọn táwọn bá kọ́lé yìí lóyìnbó náà wà wọ́n dẹ̀ trust wa wọ́n dẹ̀ trust wa èmi náà dẹ̀ trust yín láti send àwọn nǹkan yẹn sọ́dọ̀ yín mọ̀mọ́ yẹn wá mú wọn dé nírọ̀lẹ́ yẹn wá ń bẹ̀bẹ̀ wọ́n ṣe wá ń bẹ̀bẹ̀ so ìgbà tílẹ̀ ọjọ́ yẹn máa mọ́ wọ́n ṣe wá ìgbà tílẹ̀ ọjọ́ yẹn máa mọ́ àwọn mọ̀mọ́ tó wá kù tá à ń bá kọ́lé wọ́n wá ń pè mí dádì i trust yín o dádì àní láìkì yín tó fẹ́ ṣẹlẹ̀ yìí o iṣẹ́ wa àwọn gbọ́pẹ́ nìkan láti ilé ìbùkún rí ilé ẹ̀dẹ́ sí báwo ni tàwọn ó ṣe jẹ́ wọ́n ti fẹ́ máa wọ́n ti fẹ́ máa bínú ẹni tí ò kì í bínú sí mi tẹ́lẹ̀ kí la máa wá ṣe ọ̀rọ̀ yìí ti kọjá tí mo lè handle mo kàn pé police station tó wà lérí ọ̀dọ̀ wa ni mo kàn pa police ẹ máa bọ̀ ẹ wá arrest máa yí mi bíbáyìí ẹ wá arrest ẹ E béèrè ń bo náà kówó sí èmi ò kíní ìtìpẹ́ jẹ́ ẹ béèrè ń bo náà kówó sí dẹ̀ báwo náà ṣe máa ṣiṣẹ́ àwọn oníṣẹ́ iṣẹ́ tí wọ́n ti gbogbo ẹ̀ àwọn ọlọ́pàá mú wọn lọ lọ́jọ́ yẹn èmi ń expect ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá padà wá wọn náà láwọn máa ṣe àwọn máa ṣiṣẹ́ yẹn kán má wọ̀rí àwọn máa ṣe mo níyà a ní ẹ béèrè pé bo lè yàn kówó sí wọn náà máa ṣe wọn náà ní kán má wọrí ẹ àwọn máa ṣe àwọn máa wá owó àwọn máa ṣe ọjọ́ kejì àwọn ọlọ́pàá wá release wọn mi ní dárúkọ station yẹn mi ní dárúkọ ẹ àwọn yẹn release wọn without my own conscience ẹ wá máa gbọ́ o ní àdúgbò wa ó ní olóbìnrin kan tó ń ta cement wọ́n jẹ obìnrin yẹn lówó roughly five hundred thousand ó ní bọ̀dá kan náà tóun náà ń ta block ẹ̀yin ọ̀rẹ́ yìí mo ti wá gbọ́ gbogbo yẹn ìdí tí mo fi post ẹ̀ yẹn ìdí tí mo fi post ẹ̀ kó lè ní ẹni yẹn ó ní má ó ní má nǹkan tó ń ta block <laughs> ìyẹn náà wọ́n jẹ́ seven hundred thousand má nǹkan náà cement wọ́n jẹ́ ọ̀nà bíi four hundred thousand ẹ́ wọ́n jẹ́ ọ̀nà four hundred thousand ẹnìkan wà nù compound church ó ń ṣe ó ń ṣe ó ń ṣe pos wọ́n jẹ́ ẹni one point five million naira gbogbo wọn náà wá ń sunkún nínú ọgbà yìí gbogbo wọn ń sunkún gbogbo wọn ń sunkún pé dádì inú ọgbà Àgbàlá Gabriel láti rí ẹni yìí ẹni ìbò làwọn bò làwọn ṣe àwọn tó ń ta búlọ̀kù yẹn wọ́n lọ yá owó loan loan náà lọ gbà tẹ́ni yìí ò fi san wọn tó fi já ẹnjìníà yìí náà ló jẹ wọ́n lówó òun náà ó jẹ bí èèyàn bíi mẹ́fà lówó sí márùn jẹ wọ́n lówó now àwa ní arrest wọn bọ́dẹ̀ ṣe wá arrest wọn àwọn ọlọ́pàá tí wọ́n release wọn without our own conscience okay ẹni tí wọ́n release kí ló yẹ kó ṣe wọ́n ti release wọn láti bí friday online eh, friday tó lọ yẹn wọ́n ti release wọn láti bí friday àwa ń expect pé wọ́n máa padà wá síbí pé ó dá o dáàdì eh, torí ẹ mọ̀ pé àwọn èèyàn ṣe trust wa tó people trusted us wọ́n trust wa gan-an ẹni tí ò dẹ̀ fẹ́ kí trust yẹn ó bàjẹ́ bó ṣe kúrò ní tọlọ́pàá ó yẹ kó máa bọ̀ ń bí ó yẹ kó padà sí wípé ó dà mo ti tọwọ́ bọ̀wé dádì ojú yín ò ní bàjẹ́ lágbára ọlọ́run kó dẹ̀ ṣàdúrà ó dà mo ti tọwọ́ bọ̀wé o báyìí ni màá ṣe ṣiṣẹ́ sí àwọn tí ó ní iṣẹ́ o báyìí ni màá ṣe ṣiṣẹ́ wọn o kò padà wá síbi kò padà wá síbi ní tí mo gbọ́ ni pé wọ́n ló ti lọ síkù àrètí kí lẹ mọ̀ táwọn oníṣẹ́ máa ṣe bí mi ẹ̀yin wo lẹ mọ̀ táwọn oníṣẹ́ máa ṣe eh bí àwa ṣe ń retí wọn pé wọ́n fẹ́ẹ́ dé wọ́n fẹ́ẹ́ dé kí lẹ mọ̀ táwọn tó níṣẹ́ tí wọ́n máa ṣe àwọn yẹn ń pè mí àwọn yẹn ń pè mí dádì ah dádì láyéláyé àwọn yálò mo mọ̀ i know what it takes láti kọ́lé wọ́n yálò wọ́n yá gbogbo ẹ̀ mọ́ra wọn kan tó kọ́lé ni àwọn náà ń wò báyìí àwọn náà ń wò báyìí o àwọn tó táwọn náà ní project lodo wa àwọn na ń wò báyìí o àrí tí friday àrí wọn àrí tí wọ́n saturday àrí wọn àrí tí wọ́n sunday àrí wọn àrí tí wọ́n monday àrí wọn àrí tí wọ́n ní tuesday àrí wọn bó ṣe wá di twist, yẹn mo wá test wọn mo ní hello mo ní tẹ́ ẹ̀ bá ti wá bí ǹdẹ mo ní i give you twenty four hours tẹ́ ẹ̀ bá ti wá kájọ sọ̀rọ̀ kí lẹ sọ ní station bó lẹ ṣe fẹ́ ṣiṣẹ́ àwọn tó ń gbéṣẹ́ fún wa bó lẹ ṣe fẹ́ ṣiṣẹ́ wọn how do you want to do it báwo lẹ ṣe fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe wọn ní ilé kékeré kan tí wọ́n ń kọ́ ló ń bì báyìí wọn ní ilé kékeré yẹn ilé yẹn wù kò lọ fà wọn tí ì kan lé yẹn wọn tí ì kan so wọn dẹ̀ nílẹ̀ kan táwọn náà níbi plot méjì báyìí wọn nílẹ̀ yẹn so tẹ́ ẹ bá ta méjèèjì gan méjèèjì owó twelve million iṣẹ́ tẹ̀lé ìṣìfẹ́ ṣe ń bí báyìí ah eléyìí tí mo kọ twenty five million gan not twenty five million tẹ́ ẹ bá ro iṣẹ́ tán máa ṣe ń bí torí nínú gbogbo ilé tán fẹ́ kọ́ pátá ibì kan náà ti gbẹ́ bọ́wọ́ wọn ti gbẹ́ bọ́wọ́ fún bíi mẹ́ta bọ́wọ́ tó yẹ kán ti gbẹ́ now bọ́wọ́ cost one point three million bọ́wọ́ mẹ́ta that is about three point nine million ìyẹn ọkọ̀ dúró náà so eh, eh, bí ilé méjì mẹ́ta wọn ò sí ní fence wọ́n gba swimming pool kan ìkan wà tiles wọ́n ti já wọn kan àwọn nǹkan yẹn kan because mi ò irú àwọn nǹkan báyìí mi ò ń ṣe but tọ́rọ̀ bá ti dúró nǹkan báyìí I just need to do it wọn wá mo text one tuesday yẹn hello mr man tẹ́ ẹ̀ bá ti wá mo fún yín twenty four hours tẹ́ ẹ̀ bá ti dé I will post your picture because motive motive. mo ti àwọn yẹn ti gba nọ́mbà wọn gan ní nkíyà mi ṣe mọ̀ pé ó ń kálukú máa ń béèrè dáàdì ta ló ń bá yín kọ́lé bẹ́ẹ̀ náà ṣe máa That ta ló ń bá yín that dáàdì ta lè ẹnjìníà I have trusted him with so much numbers a man she ṣe conference call gan a man she máa ń ṣe conference call sọ́ra màá dẹnìkan tẹnìkan come back to me. My pè wọ́n in fact ó ní sim kọta ìṣẹ̀lẹ̀ mo tún gbé yẹn lé wọn lọ́wọ́ pé àwọn náà máa dáhùn kọ́ọ̀lù yẹn mo ti rí wọn bíi family ah Mr. Olaniyi ẹ̀ fọ́kọ̀ Olaniyi Olúṣèyí it wasn't supposed to be you we had our plans kí plan wa plan ni pé dádì ẹbí tó ṣe tóbi dádì ẹ wo bẹ ṣe ń ṣàánú dádì ẹ ẹ wo nípa property lẹ́yìn náà fi máa rówó we had our plans a máa ń sọ̀rọ̀ it was not supposed to be you ọ̀la ni tó bá ń gbọ́ mi níbi tó wà ọ̀la ni olùṣèyí i love you you know i love you i gave you my heart mo fún mo fún màá yẹn ní ọkàn mi i trusted him ẹni tí mò ń send owó tán send owó tí màá send owó sí téèyàn tá bá kọ́lé ó send owó ta ló lè ṣerú ẹ̀ tán máa send owó sí engineer bẹ́ẹ̀ mi ò lè lọ ra àwọn nǹkan kan how would i go out Eh, ẹ ṣe é gbọ́rí ìrìnàṣẹ́ ọlọ́run àwọn ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ni ó sọ pé òun máa lọ ra gbogbo ẹ̀ ẹni tó bá dẹ̀ máa ń ṣerú ẹ̀ náà wọ́n máa ń gbárù wọn ni èmi ò ṣe bẹ́ẹ̀ máa send gbogbo owó yẹn sí i send him every morning wọ́n á tẹ̀sí wọ́n tuesday pé tẹ́ ẹ̀ bá ti report sí bí in the next twenty four hours i am gonna post your picture pé o lè níyín pé ẹ̀ dẹ̀ sá lọ wọ́n sá lọ wọ́n wá iṣẹ́ tá à ń sọ̀rọ̀ igan kì í twenty five million because nǹkan tí wọ́n mọ́ wọn lọ́wọ́ one wọ́n fi àwọn iṣẹ́ yẹn falẹ̀ wọ́n máa ń fi nǹkan fa ìbáni ẹṣẹ lẹ́yìn sí o èmi náà ti ń fura tipẹ́tipẹ́ mi mọ̀ pé ẹni yìí kò lè ṣe bẹ́ẹ̀ ẹni yìí ò lè ṣe bẹ́ẹ̀ ẹni yìí ò lè ṣe bẹ́ẹ̀ mo á tẹ̀sí wọn i give you twenty four hours tẹ́ ẹ̀ bá ti resume sí bí kẹ́ ẹ wá ṣe tí yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ wá parí iṣẹ́ àwọn oníṣẹ́ i post your picture èmi ò ń bá èèyàn jẹ́ wọ́n rí mẹ́sẹ̀gì yẹn wọ́n reply wọ́n rí wọ́n reply bó ṣe dọ́jọ́ kejì tí mo rí kó twenty four hours pé wọ́n dẹ́ rí mẹ́sẹ̀gì mi wọ́n dẹ̀ wá that means pé ẹni yìí ní tó kulẹ̀ wà nínú ẹ̀gán nìyẹn ká ló tiẹ̀ wá sáré dé ká ló wá sáré dé pé dádì mo rí tẹ́ ẹ kọ́kọ́ ẹ má post picture mi dáàdi àjọ wà ní kó dẹ̀ wà wá mo bẹ́ẹ̀ mi náà ṣe post picture wọn ni pé because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ti mọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ yín gan mọ̀ wọn mo máa ń fi wọ́n hàn fídíò tá a bá ń gbà wọn properties tẹ́mi bá ti nífẹ̀ẹ́ yẹn máa fẹ́ níyẹn hàn níta máa jẹ́ káwọn èèyàn mọ ẹni yẹn máa jẹ́ káwọn kí ló wà ń bẹ̀ ẹnìkan ò láyé yìí ẹnìkan ò ní ayé yìí ẹnìkan kọ́ ló láyé yìí jẹ́ kémi ò jẹ́ kí post picture wọn so mo yà post picture wọn ó ní lọ́yà mi kan bí tán pé pé ẹ eh, dáàdì ti post picture I want send lawyer, but more than rẹ́rìn ìwọ ń sẹ́ǹ lọ́yà bọ̀ ìwọ ń gbèsè ìwọ olè òun sẹ́ I trusted you I love you I love you with my heart I I I I I I I I I trusted you with millions of naira That when you send this mi tèmi ń sẹ́ǹdì send this saying, ṣe lọ I trusted him I trusted him ẹ wọ ẹ̀yìn èèyàn ẹ má máa I trusted him mo you trust wọn jù mo ti trust him I trusted him so much Oh, that affect me gbogbo wíìkì yẹn mi get ara mi gbogbo wíìkì yẹn bp mi high pé bó la ṣe fẹ́ ṣe iṣẹ́ àwọn oníṣẹ́ iṣẹ́ what thirty million naira iṣẹ́ mi nǹkan ti fi lè ṣe nǹkan ti wọ́n nǹkan ti times two nàìjíríà báyìí most àwọn nǹkan yẹn tó ti ṣe tó yẹ kán ti ṣe kí nǹkan tó wọ́n rárá báyìí làwọn yẹn ti sanwó tán kí nǹkan kí sìmẹ́ǹtì tó di ten thousand kó tó di eleven thousand ní kò ti sẹ́ni tó jẹ wá one naira. ẹ wá gbọ́ ẹ wá gbọ́ nínú gbogbo building yẹn kò sẹ́yọ̀ kan tán ti parí nínú gbogbo building yẹn pé ẹyọ kan táwọn tẹ ẹ bá àbá ti rọrọ sọ nínú pé ẹ bá ní eléyìí material ló wọn bá mi lẹ́nu material ló wọn bá mi ok ẹ fún wa ní building kan tẹ ẹ ti parí kò sí building ẹyọ kan tẹ ẹ ti parí nínú gbogbo iṣẹ́ táwọn èèyàn gbé fún wa kò sí ibẹ̀ ni mi ti fura and due to my busy schedules program evangelism gba foundation eh, gba travel ìráyè àwa ti gbaṣẹ́ wọlé ó yẹ máa ṣiṣẹ́ lọ nepost picture wọn máa yìí be very very careful of him so bóyá ọjọ́ kẹrin mo kàn tún ro picture yẹn pé mo jẹ́ delete kìíní kan èmi ò delete nítorí ẹni i just deleted it ilẹ̀ látún lè mọ́sì kí n tún post ẹ̀ pé this man because mo ti èmi mo ti fi wọ́n hàn ta mo ti fi wọ́n hàn tán bá dayín mọ̀ tẹ́lẹ̀ àdúgbò iná ti dayín mọ̀ kò sẹ́ni tó dayín mọ̀ worldwide à ń ṣóojú yín ní Àgbàlá Gabriel global page pé engineer wa rí ṣé kẹ́ni kẹ́ni tí ò wá mọ̀ kó tún lọ kówó fún wọn lọ́la ni lọ́mọdé àrídàmú ìtàn wa ṣe ń sìn ìgbà tí ìgbà tí mo ti ná roughly four million naira lọ́wọ́ ara tèmi gan lẹ́nu tán sá lọ yìí náà ṣẹ̀ṣẹ̀ ta bíódì wọn kékeré tí wọ́n ń bá lọ yẹn náà ṣẹ̀ṣẹ̀ ta ìyẹn gan ò ká nǹkan kan bẹ́ẹ̀ ìyẹn ṣàṣìkà díẹ̀ so for in, fact for his information wọ́n wọ́n wọ́n track wọn lọ́wọ́ they are tracking Èkó ló wà streets tó wà wọ́n á gbọ́ wọ́n track wọn lọ́wọ́ so ẹ wo irú nǹkan bẹ́ẹ̀ i trusted him i trusted him kí ló wà nù pé kó parí ilé ṣebí tó o bá ṣiṣẹ́ ilé tó bá dáa ṣebí wọ́n á gbé mi wá tó bá ṣiṣẹ́ ilé tó bá dáa ibi wọ́n gbé mi wá wọ́n gbé mi wá bọ́nà èèyàn ṣe ńlá nìyẹn tó bá tiẹ̀ kéré jù bóyá one million lórí lórí ìyẹn wọ́n pé one million lórí tó bá one million bóyá lọ́nà márùn lọ́nà ilé tó gba ilé márùn that's five million tó dẹ̀ tètè parí àwọn iṣẹ́ yẹn ọ̀nà ó ti tàn ìmí àwa tẹ máa notice ilé tá à ń gbé ní first test yẹn tá à ń gbé ọjọ́ tá a tún lọ gbé aníwọ̀n tí ìparí ẹ̀ kúkú díẹ̀ àwọn ni wọ́n ń fà á àwọn ni wọ́n fà á till I trusted him mi ìfẹ́ wá ẹ̀mí mímọ́ mo bẹ ẹ̀mí mímọ́ gò fẹ́ gbà mí láyè kí n wá èmi mo ṣàgídí wá pé no torí àwọn èèyàn wa tí wọ́n tí wọ́n mọ̀ ń pa kíní let me tell them it's been good to us before ẹni tó ti dá sí mi rí ni torí ẹ̀ náà lèmi náà ṣe mú dídá yẹn padà like I retaliate mo mo mo dá ìfẹ́ yẹn padà ó ní a ṣe gba àwọn sọ́dọ̀ normally engineer kan ò lè débi kó lóun fẹ́ ṣiṣẹ́ ká máa send owó sí but torí pé it's been good to us before it's been nice to me before mo pé ẹni yìí is a good person He's a good man àṣé mo fẹ́ trust yóò lé ni àṣé mo fẹ́ trust lé ní ẹ̀wọ̀n náà ń kọ̀wé lọ́ọ̀yà àti wá àti lọ́ọ̀yà òun hmm. náà kúkú mọ Àgbàlá Gabriel tó wà ó mọ̀ pé this place is lawful and everything guided <laughs> wọ́n á bi lọ́ọ̀yà ń gan léèrè pé ẹ̀ńtán kówó kínní ẹ̀ńtán má tẹ̀jú sọ tí ò ṣe jàre so that is it fẹ́yìn tí ẹ̀ ń béèrè pé ah dádì wáyé tẹ post ẹni pé o lè ní dàárọ̀ àwọn iṣẹ́ ò ti parí o àwọn yóò yà ti sanwó tán àwọn ẹni ẹlẹ́ni tán yá lóònù fi kọ́lé wọ́n ti sanwó tán àrímà yìí tó bá fẹ́ proof faithful ṣe bóyá kó padà wá pé kinní yìí má jẹ́ burúkú ara mi jẹ́ ìwọ ṣe lọ ìbá test ìbáwọn èèyàn pé àwọn tó gbéṣẹ́ fún wa wọ́n ń pè dáàárọ̀ yìí wọ́n ń pè dáàárọ̀ yìí kò gbé kọ́ ọmọ wọ́n ń pè dáàárọ̀ yìí àwọn tó ń gbéṣẹ́ fún wọn àwọn tó gbé wọ́n ń pè wọ́n dáàárọ̀ yìí wọ́n ń gbé kọ́ ọmọ wọ́n ń pè wọ́n dáàárọ̀ yìí wọ́n it's not is not my picking call wọ́n ń gbé kọ́ ọmọ jẹ́ ń pẹ́ nìkan lára wọn wọ́n ń gbé kọ́ ọmọ kò gbé kọ́ ọmọ lọ́ọ̀yà ní sáré káàkiri wọ́n ó le tó jẹ́ gbèsè àwọn èèyàn yá lónìí wọn ò bá wọn ṣiṣẹ́ ò parí iṣẹ́ ò ń sọ ò ń sọ̀rọ̀ lọ ẹni tí ó bá tiẹ̀ sọ̀rọ̀ nǹkan wàá mọ̀ pé ìdí tí mo fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni so I don't do this but I just ẹ tí mo ti ń làágùn I just need to I need to tell mo ní láti jẹ́ káwọn lọ́ba sí mi ò ń mi ṣe ń di ìbàjẹ́ yẹn so àwa sì ń retí pé kó wá tó bá wá yóò bẹ̀bẹ̀ á bẹ̀bẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá á bẹ̀bẹ̀ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ á dẹ̀ parí ṣe oúnṣẹ́ so then we know what to do èmi ò rẹ́dí láti tìyàn mọ́lé mi ò rẹ́dí láti tìyàn mọ́lé mi ò rẹ́dí láti tìyàn mọ́lé ó gbaṣẹ́ ó gbaṣẹ́ owó iṣẹ́ dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ wọ́n kó owó iṣẹ́ fún ẹ pé wọ́n kó owó iṣẹ́ fún pé owó yẹn wà lọ́wọ́ ẹ̀ ó kó yẹn síbì kan ni wọ́n kó owó iṣẹ́ fún ẹ pé ò parí iṣẹ́ so that's it jẹ́ ń pe ẹnìkan lára wọn náà pé ìgbà tán ti ń pèsè gbé kọ́ ó gbé kọ́ mọ́ ìsọmọ picking the call kò gbé kọ́ mọ́ kò gbé kọ́ mọ́ kò gbé kọ́ mọ́ kò gbé kọ́ mọ́ ẹ̀ ń pe mọ́mí ìjà rèé àwọn ẹni lẹ́ni bóyá ẹnu iṣẹ́ ni wọ́n wà ọgbẹ̀yìn tẹ̀wọ̀n diaspora iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ bí ẹ̀mí ẹ̀ lóò mà mọ́milọ́lá god bless you ma yóò dà fún yín yes ma yes ma bẹ́ẹ̀ ṣe ń pè mí sọlá ní ìṣánṣán padà ṣán gbé kọ́ọ̀dù àárọ̀ yìí. wọn ò gbé sà. Ma? wọn ò gbé mọ́ sà wọn ò gbé kọ́ wọn mọ́. wọn ò gbé kọ́ wọn mọ́ mọ́mì ṣe ẹ jẹ ṣe ẹ jẹ wá náírà lórí iṣẹ́ ṣìdí ṣe ṣe àṣìṣe ẹ jẹ owó kankan lórí iṣẹ́ tán bá yín ṣe. àjẹwọ́ kankan o àtọ gbogbo owó pátápátá láti san pátápátá. wọn jẹ kọ́bọ̀ ṣíṣì wọn jẹ ṣíṣì wọn jẹ ìgbà tẹ wọn pé wọn sì ṣe padà gbé kọ mọ. wọn gbé kọ mọ o wọn gbé kọ mọ àtọ wọn gbé kọ o. wọn gbé kọ ẹ ṣe mà. nígbà kan ní àwọn ń bọ̀ wọ́n ní àwọn máa wọ àwọn máa wá sí ọ̀dọ̀ yín ibẹ̀ yẹn nípa àwọn máa kọ̀ntínú iṣẹ́ wọ́n dẹ̀ ní òkè no problem bá ti débẹ̀ yà sọ̀rọ̀ so láti gbà yẹn dẹ̀ rí àdẹ̀ gbọ́n kankan mọ́. Mhm. ẹ bá pè fóònù wọn ring wọn dẹ̀ gbé mo dẹ̀ sọ fún un níṣẹ́ pé kínní yẹn pé a tún láti san owó lé e nígbà tẹ́ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ nípa cover mo ní sọ wa tún san owó mi ní pé kọ́ fi wọ́n sí a fi wọ́n yẹn sí. wọ́n tún wọ́n tún ẹ ok tí wọ́n tí wọ́n fi ní kẹ́ ẹ́ á di one million sí gbà yẹn. I, I remember, I remember. Màá padà pè yín ṣe gbọ́. Màá padà pè yín ẹ ṣé mà. Ẹ ṣé mà. Ẹ jẹ́ n tún pè bí ẹnìkejì. Wọ́n gbé kọ́ mọ́. Ṣé ẹni tí ó wà gbé kọ́ mọ́ irú èèyàn wo lè rú ẹ̀ níbẹ̀? ẹni tí ò gbé kọ́ mọ́ ẹgbẹ́ irú èèyàn wo lẹni tí ò gbé kọ́ mọ́ ẹjọ́ tó pa wọn ẹni tó wá sí nàìjíríà yẹn rèé ń tiẹ̀ o tí mo fẹ́ pè àwọn ṣẹ̀ṣẹ̀ padà ń ti wọn ni àwọn ṣẹ̀ṣẹ̀ padà ń ti wọn ni ẹ màmí ẹ rà màmí yóò dà fún yín màmí kí kí ni experience yín gbà tẹ délé ilé tó yẹ kán ti parí tí wọn ti parí wọn ti parí àtọ hotel wọn láti dúró sí for two weeks. ìgbà tẹ́ ń pè wọ́n dárò ìṣe wọ́n gbé. ìgbà tẹ́ ń pè wọ́n dárò ìṣe wọ́n gbé àwọn ọ̀gbẹ́ kọ̀ mọ́ wọ́n even test wọn wọn ọ̀gbẹ́ kọ̀ mọ́. wọn ọ̀gbẹ́ kọ̀ mọ́ wọn ọ̀dẹ̀ reply irú kí kí kí kí kí la lè perú èèyàn bẹ́ẹ̀ mọ́. ó lè ní. ẹni tí àwọn ìyá tó gbéṣẹ́ fún wa rẹ̀ àwọn yóò ń yá tí wọ́n gba lóònù kọ́lé wọ́n yáwó kọ́lé what are you telling me ìyá òun yàtọ̀ èmi ò ń báyàn jẹ́. three days to my arrival ni mo fẹ́ sanwó sólà yẹn mo débẹ̀ kò sí sólà. sólà tẹ ẹ san ṣé wọ́n gbé sólà wá. nothing. ta ló lò máa lọ ra sólà kí lorúkọ wọn mà. ọlá kí ni. ọlá ní yí or something. ẹ̀hẹ́ ọlá ni wọ́n ra sólà wọ́n tún gbowó sólà wọ́n gbé sólà wa freezer sanba yín gbé wa. kò sí freezer bẹ́ẹ̀ kò sí anything kan tó ń rà gan-an. ṣé wọ́n gbẹ́ bọ́ o ṣé wọ́n gbẹ́ bọ́ o. máa pè yín padà mà mò ń ṣe kíní lọ́wọ́ ni ẹ máa rí ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe bínú náà àwa ti wá ń fowó rọ̀nù ṣẹlẹ̀ lọ́wọ́. so àwa tí àwa tí ń run project lọ́wọ́ èèyàn kí ni mo kékeré tó wà níbẹ̀ yẹn wọ́n tún wọ́n tà yẹn owó yẹn ò lọ títí àfi yẹn náà kún bẹ́ẹ̀ kò ká nǹkan kan dáàmà tí ó bá ń gbọ́ mi gẹ́gẹ́ bí ìrànṣẹ́ ọlọ́run kó kàn wá kó wá kó wá ah. orí àwọn ìyá yìí yóò fi <laughs> àwọn ìyá tó yá lónìí ṣiṣẹ́ orí wọn á dà àwọn ẹni ẹlẹ́ni orí wọn á dà àwọn ẹni ẹlẹ́ni tẹ́ pé wọ́n yáwó wọ́n yá lónìí wọ́n fi ṣiṣẹ́ ni kí ló wà ń bẹ̀ kó o tiẹ̀ wá ṣiṣẹ́ yẹn kó o wá ṣe pé i trusted that man i trusted him èmi ò ṣe rí láyé mi mi ì gbéyàn síta rí mi ì ṣe rí láyé mi ọlọ́run dẹ̀ ní jẹ́ báwọn ṣe gbogbo èèyàn ní ó kan tó bá ṣe bíbélì wípé àtẹ̀wé àtàgbà ni ó dùn níwájú tẹ́ ìdájọ́ láti gba ilé tí wọ́n ṣe ìbá ṣe rere ìbá ṣe búburú gbogbo aláwọ̀ gbà á ò bá ṣe dáadáa ò bá ṣe burúkú ibẹ̀ kí ni ronú mi tó bá ku ọjọ́ kan tí màá ronú pé kí téèyàn bàjẹ́ how would you sit down wàá máa rò pé kí téèyàn bàjẹ́ àwọn tó ń ṣe wọn kò ṣe o hmm. revelation twenty two twelve jésù lémi náà ń bọ̀ kankan èrè mi ń bẹ pẹ̀lú mi máa san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ everybody ló máa gbà a free láti ṣe ta a free láti ṣe anything nínú ayé yìí ṣùgbọ́n ẹnìkan wà tó ń wò wá ojú rẹ̀ ń wo gbogbo ayé pátá yóò ṣèdájọ́ gbogbo ènìyàn yóò ṣèdájọ́ ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtàgbà àtogbó yóò ṣèdájọ́ gbogbo àtìránṣẹ́ ọlọ́run àtọmọ ìjọ yóò ṣèdájọ́ wa so tó bá lè wá tó bá lè wá kó wá cover yóò fún rẹ náà be àwọn èèyàn pé ó dalẹ̀ mi kó kọ́kọ́ lọ accept kí nìyẹn pé he betrayed me he betrayed my trust for him number one he betrayed my trust trust táwọn èèyàn ní sí mi wọ́n fi ń ṣiṣẹ́ wa he betrayed it torí àwọn èèyàn mi mọ̀ pé dádì ehm, Àgbàlá Gabriel wọn ìṣeré yẹn báyìí Oni oni oni ní ó ní ó ní ìjà yín ò fi lè pọ̀ torí wọ́n mọ̀ pé no Àgbàlá Gabriel no eh, no no torí wọ́n kàn believe trust wọn pé no that man no. know tó bá yẹ pé ẹni tó náà níwà burúkú lọ́wọ́ ni wàhálà ti máa dé i trusted him i trusted him i trusted him i trusted him i trusted him i trusted him so much so ẹ̀yin wo lè fẹ́ pè wọlé mi mi ń ṣerú nǹkan báyìí ẹ lè pè sórí whatsapp kí n gbé kọ́ọ̀bù mélòó kan ẹ lè pè sórí whatsapp ẹ̀yin tẹ́ fẹ́ pè so so. so ẹ pèsè ẹni tí a fẹ́ pè é pèsè lórí whatsapp just fi mi àròjọ kí tẹ̀yàn bàjẹ́ tó bá lè wá kó wá tún rẹ̀ ṣe kó wá tún rẹ̀ ṣe kó láníyì wá tún rẹ̀ ṣe ọláníyì olùṣèyí remember i prayed for you mo gbàdúrà fún ẹ i trusted you i tr i tr i trust i tr i i i i i i trusted you. I trusted you kí ni ti re remember I trusted you I trust ní tí mo fẹ́ kó máa rántí nìyẹn pé máa yìí trust mi o Ọláníyì o mọ̀ nínú ẹ pé mo trusted. I trust you I trusted you mo gbára lé máa yẹn pé ah, ibi iṣẹ́ ni ibi iṣẹ́ ilé ni ó yá máa ṣe lọ ìwọ náà rúwú ẹ ògo ni fọlọ́hún ah, ṣiṣẹ́ káwọn èèyàn dé kan rí lédè sí ah, iṣẹ́ tó bá ṣe tó ṣe dáadáa wàá fi gbaṣẹ́ ni iṣẹ́ tó bá ṣe tó ṣe dáadáa wàá fi gbaṣẹ́ ni tó bá ṣe tó bá ṣe dáadáa wàá fi gba iṣẹ́ ni wàá fi gba iṣẹ́ ni if you want to play this video please play the full video don't go and be cutting maluma cut àwọn if you want to play this video play the whole video please dem dem make sure pé o mọ o mọ èmi àti Mr. láti four years ago tó o bá mọ pa wá ní four years ago don't even mọ̀tẹ̀ sọ nǹkan kan tó o bá mọ nǹkan wa láti four years ago tó o mọ bó ṣe débí tó o mọ bó ṣe débí báyìí ìbẹ́ni tó ń wáṣẹ́ ló débí tí ò bá wáṣẹ́ kò ní débí ó wáṣẹ́ ni pé sàṣẹ mo lè bá yín ṣiṣẹ́ ó wá oúnjẹ débí ni ó wá àánú débí ni ó wá oúnjẹ débí ni torí pé onídẹ̀ ti dá sí mi tẹ́lẹ̀ i welcome him mo welcome ẹ káàbọ̀ má wọ̀rí àjọ máa ṣe ni torí ẹ̀yin náà ti dá sí mi rí ẹ má wọ̀rí gbogbo iṣẹ́ yẹn má wọ̀rí ṣe bẹ́ẹ̀ mọ́ṣẹ́ olóhùn mọ́ṣẹ́ ó yá let's go kí wá ló wà ń bẹ ṣe bóyá kájọ máa yọ ni mi ò bá jà tó bá wá tó bá wá tó bá wá kó wá ṣàtúnṣe hello ẹ rẹ sir èmi ni mo ń sọ̀rọ̀ sá bẹ́ẹ̀ ni sá. yes sir. yes sir. sá. ẹni gbogbo yẹn ló ṣe kí ni sá. mo ní gbogbo èèyàn ló tú àsìyín. Mm. mo ní gbogbo èèyàn ní pọ́ọ̀sì nínú yín mm. mo ní mo ní mistake kékeré kan ló wà ń bẹ̀ ni pé ẹ má trust anybody ẹ má jẹ́ kí èèyàn bà orúkọ yín jẹ́ ẹ mm. má jẹ́ kí èèyàn ẹ má jẹ́ kó bà orúkọ yín jẹ́ ẹ bá ti gbaṣẹ́ ìmídẹ́nu tó bá ti gbaṣẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ mẹ́sùọ̀ pé gbogbo owó tẹ́ bá ti gbà ẹ tẹ̀lé dé ibi tó ti máa ra nǹkan tẹ́ bá ti rà á dé ti ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn máa kó ní sí problem ni tẹ́ bá mọ́nítọ̀ iṣẹ́ yín dáadáa àwọn ìyá bìlú ìtọ́bọ́yá ẹ̀ka lọ gbọ́wọ́ fún ẹnjìníà tó jẹ́ pé ẹnjìníà ṣe é wúlò so lóòótọ́ ẹ ti dán bọ̀ láti four years ago pẹ̀tù lọ́wọ́lọ́wọ́ sí i ó ti kọ́ mi sí problem náà hmm. ó ti sá lọ hmm. ṣé àgbẹ̀dẹ̀ yìí hmm. so ó ti sá lọ ó ti sá lọ ẹ ojú lẹ rí ẹ̀wọ̀n inú àwọn èèyàn àdúrà mi ni pé mo mọ̀ pé ọlọ́run bá máa kó ní yọ lélẹ̀. amen amen. ṣé ẹ bá sọ pé àwọn èèyàn trust ní àwọn èèyàn trust ní o.

hello yes ma yes ma yes ma. Oh, yes ma yes ma. trust yín gbogbo a lot of money on you for their future. Mm. yes ma. Hmm. láti wá nínú tìyí yẹn ó wá ìjà gbogbo ìrẹ́lẹ́nu pé ah, ṣé pásọ Gabriel yìí ṣó sì wà nínú ajé ṣe ní ọdísàn tí ló fà á gbogbo yẹn fi trust yìí tí gbogbo iṣẹ́ àmọ́ṣẹ́ yẹn fi tẹ̀síwájú nítorí tẹ bá fọwọ́ rú gbogbo nàìjà kẹtọ́lẹ́yìn kan ẹ̀fẹ́jẹ́ jésù bá ṣe ń fi yín wé ṣó ti yẹ yín sà. Hmm. so export báwo yẹn ṣe ń sọ ẹ̀jọ̀ tó lọ lọ́wọ́ ẹ má ṣe trust anybody mọ́. yes ma thank you ma tí mọ́mí bá fẹ́ bá ṣiṣẹ́ ìrànṣẹ́ as in this business is part of ẹ̀ lè sá àti pé yóò jẹ́ pásọ̀ nìkan kókó má níṣẹ́ tara tiẹ̀. ah kò ṣe yes yes ma. ẹ̀ ẹ̀ tó bá sọ pé bẹ́ẹ̀ àná ṣe ò dáa kẹ́ni ẹ̀ náà kó lọ́ máa tọrọ padà sí ilé ó máa ni tí ó ti yẹ yín sá so kẹ́tí mo fẹ́ sọ ni pé iṣẹ́ tẹ̀yìn bá ti mọ̀ níṣẹ́ ó máa mójútó ni o ẹjọ tó lọ orúkọ wa ò ní bàjẹ́ o gbogbo tó ti mọ̀ mí orúkọ yìí gan-an wọn ni fi mi ṣe ẹ̀yẹ ọgbẹ́ àṣọ sí kamila mo ṣe ń gbọ́ ìwé rẹ̀ sun ẹkún ah. ọlọ́run máa jà fún yín lórúkọ ọlọ́run wa fi fi yẹn house mo máa má nìyẹn o gbogbo gbogbo àwọn tí wọ́n lè máa sọ̀rọ̀ ẹ̀ òdì káwọn náà lọ fira wọn sípò yín káwa tó káwa wẹ̀ èèyàn tó jàre nínú ayé kò sẹ́ni kankan tó jàre nínú ayé ọlọ́run nìkan ló máa ń jẹ́ kéèyàn jàre o àní hmm. jẹ́ ìgbọ́n. àmì màmí thank you mami. ẹ ṣé ma yes ma thank you ma yes ma <laughs> ẹ mà ṣé o ẹ ṣé o ẹ ẹ rí i pé mò ń sọ kí ni kan pé kì í ṣe ti kó wá padà kó wá kí ló dé kó wá ìjọba ọ̀run là ń lé mi ò ẹ rí i pé project mo post last week mo ti delete ẹ̀ so kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú ìwọ tó sá lọ tó wà táàrí ẹ ṣé kẹ́lómi wà lọ pè ẹ́ kó tún gbowó lọ́wọ́ ẹ̀ baby come tó bá wá ìbá wa ń báṣẹ́ lọ àwa ń báṣẹ́ lọ torí ara àwọn tá à ń kọ́lé fún ẹnìkan máa délé pre ẹnìkan á délé pre wọ́n á délé pre àti ń báṣẹ́ wọn lọ ṣé wọ́n ti fẹ́ parí so kó padà wá tó bá padà wá. Hmm so bí lọ́ọ̀yà kan I know you. You, you, bó ṣe ń lọ hello ma yes ma yes ma ma mi. ẹbí ò yí ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ ṣé rí ayé mi téèyàn bá trust èèyàn ọlọ́run nìkan ló ní o èmi tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ yìí mo gbéṣẹ́ ibẹ̀ wọ́n gba four million two hundred and fifty thousand ní kí ni kò ṣe kékeré nínú iṣẹ́ tí wọ́n ń ṣe tí mo bá sọ fún yín pé wọn ò parí iṣẹ́ náà di èyí tí wọ́n fi hmm. wá mọ́. gbogbo nǹkan tó ṣe pé kí wọ́n á dùn fàṣẹ yẹn wọn ò wá o bí àjà òbí kankan làwọn náà láwọn ń gbé lẹ́kọ̀ọ́. Hmm. àwọn èèyàn sọ̀rọ̀ sọ́ọ̀sì bọ̀. àwọn abẹ arákùnrin yìí gẹ́gẹ́ bí aṣèwégbàgbọ́ nínú bàbá wa Adémọ́lá Gabriel Amusan àwọn onígbàgbọ́ nínú wọn àwa dáná abèyí àwòyí nítorí pé kí ni wọn fi ṣe onígbàgbọ́ gbígbà gan wọn lè ṣe onígbàgbọ́ èèyàn kí nǹkan fẹ́ẹ́ jẹ ṣe yìí ó rò fún ètò wọn gẹ́gẹ́ bí ìrànṣẹ́ ọlọ́run àwa bẹ̀yí àwòyí èyí ojú ẹ rí i pé gbogbo ìlú kan ṣe pé wọ́n bá yín gbà wọ́n dẹ̀ tún fi àkókò ìwọ́n tún fi ń da yín mọ́ra báwọn nífẹ̀ẹ́ yín làwọn fi trust yín

ọdún two thousand and twenty four àti ẹ̀yìn ààrẹ ibikíbi tí ẹ bá wà torí ìyàn pé èyí ò máa gbé ètò ìgbẹ́ ìbàdàn ìgbé ètò ẹ̀yìn ọ̀rẹ́ wọn ẹbí wọn ìyàwó wọn ọmọ wọn tó bá gbọ́ ètò ẹ̀ bẹ̀ wọ́n àwa náà bàbá àbá sọ̀rọ̀ pé wọ́n fọwọ́ sí mi níwọ̀n àtúnṣe máa fẹ́ ẹjọ́ ìjáde wa. ẹ ṣe mọ́ mi. ìbàjáde èmi gẹ́gẹ́ bí ẹnì náà èmi náà gbègbè sẹ́ orí tí wọ́n ràn lọ́wọ́ pọ̀ orí tí wọ́n bọ́ pọ̀ orí tó ń jẹ lábẹ́ wọn pọ̀ àdè ní fẹ́ kí nǹkan kan ṣe wọ́n. Hmm. so ẹjọ́ abẹ́yẹn ni èmi bẹ̀bẹ̀ ni o ìkẹkẹ ìjáde wa ní ọ̀la ẹ̀wá ọ̀nà àwa náà dùn wọ́n ní o wá tó bá wá fún rẹ̀. ẹ̀yọ́jú hmm.

Amen. Mm, thank you, ma. Ẹ ṣé ma. Yes, ma. Thank you, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Ẹ jẹ́ ń number nọ́mbà wọn fẹ́yìn tẹ fẹ́ pè wọ́n. Ẹ̀yin tẹ fẹ́ pè wọ́n. Ẹ̀yin tẹ fẹ́ kọ́ wọn. I love him. I love him. I love him. Tó wa. wá, wa bá ṣe máa sọ̀rọ̀. Tó dẹ̀ ṣe statement because iṣẹ́ yẹn pọ̀. Ati ìyanjú ẹ̀ Ọlọ́run ti ń fún wa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. So tó bá wá, ó ti ẹ̀ wá iyì ẹ̀ nìyẹn káwọn ọmọ wọn náà má bàa jìyà because dami ntí bàbá bá ṣe àbẹ̀wò lára ọmọ ntí àìmọye ẹ̀ṣẹ̀ táwọn èèyàn mọ̀dé tán jìyà ẹ̀ báyìí so ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n tẹ́ fẹ́ pè nọ́mbà wọn pé kó wá zero seven zero one six three eight three five nine nine lẹ́ẹ̀kan sí zero seven zero one six three eight three five nine nine òun náà ló ń pè mí òun náà ló ń pè mí òun ló ń pè mí hello mo wà pẹ̀lú yín àwọn náà náà ń pè yìí ṣẹ́yìn náà ẹ̀yin náà wà lórí ètò ẹ̀ ń gbọ́ mi okay. sùn ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn bẹ́ẹ̀ náà ẹ ó dàn ẹ̀yin kọ́ lẹ wá wọ́n mú yín wá ni o. Mm, mm, ó dàn ìrọ̀ mm, ó dàn ìwọ ló ṣàpẹ́ yín lẹ pè mí fúnra yín ó dàn ẹ̀yin lẹ àwọn náà mú yín wá ẹ̀yin ẹ̀ wá o mo ti dé láti UK listening to me mo ti dé láti UK ẹ má gbàgbé bá a ṣe just hold on for me ẹ ti mo ti dé láti Sunday mo ti dé láti Sunday ẹ wá ẹ ṣe ẹ ṣe rí ẹ rí báwọn yẹn ti ń pè nígbà tẹ́ ẹ parí iṣẹ́ tó yẹ kẹ́ ẹ parí ṣé ẹ fẹ́ jiyàn bẹ́ẹ̀ fẹ́ wá ṣé ẹ fẹ́ do you want to come or you want to argue ṣé ẹ parí iṣẹ́ àwọn èèyàn náà nìkan kó material ńlẹ̀ ṣé ẹ fẹ́ wá àbẹ́ ẹ fẹ́ jiyàn question and answer. kí ló tẹ̀yìn wà wá ṣé ṣé ṣé ṣé ẹni kí ló tẹ̀yìn ìgbà tẹ̀yìn kù station eh? listen to me just listen to me listen listen to me listen to me ńgbà wọ́n dẹ̀ release yín ńgbà wọ́n release yín station ẹ̀sán owó fún wọn release yín kí lẹ̀tọ́ kí lẹ̀tọ́ yín ṣe kí lẹ̀tọ́ yín ṣe kí lẹ̀tọ́ yín ṣe mr man kí lẹ̀tọ́ yín ṣe ńgbà tẹ kú station ẹni sùúrù àwọn èèyàn gbéṣẹ́ fún yín ẹ̀ parí iṣẹ́ sẹ́yìn mọ báwọn èèyàn ṣe ń pè mí. mi ní post ẹ̀ irọ́ mi ní mílẹ̀ kó bá mi ní post yẹ mr man get lost jọ mi ní post yẹ o gbaṣẹ́ o ṣiṣẹ́ o ń sọ̀rọ̀ information of character Inu eléyìí o dẹ̀ lélẹ́yìí o gbaṣẹ́ o ṣiṣẹ́ o gbaṣẹ́ o gbaṣẹ́ o ṣiṣẹ́ o ń sọ̀rọ̀ information of character ìwọ tó o gbaṣẹ́ ṣé wọn fún ẹ lówó ni o gbaṣẹ́ o ṣiṣẹ́ ṣé information of character náà ń sọ ń bì báyìí àwọn èèyàn táwọn tó ní kinní wọn á dá sí ibi o èmi ò fẹ́ ṣe kinní àdó mi ò ráyè ká máa bá yàn fa nǹkan kan ni ah, o gbaṣẹ́ o ṣiṣẹ́ o gbaṣẹ́ odidi iṣẹ́ márùn-ún o parí ẹyọ kan o tí ì parí ẹyọ kan ò dẹ̀ sẹ́ni tó jẹ́wọ́ sáwọn tán gbéṣẹ́ fún ẹ ṣé wọ́n gọ̀ ni àwọn tán sanwó fàgbàlá Gabriel ṣé wọ́n gọ̀ ni ẹ̀yin èèyàn ẹ ṣe burú báyìí náà ẹ̀yin èèyàn burú ẹ̀yin èèyàn burú o gbaṣẹ́ o ṣì wà lórí kọ́ o o gbaṣẹ́ o parí iṣẹ́ now now ká ní mọ̀mọ́ de dé láti London lọ́sẹ̀ tí mo travel ká ní mọ̀mọ́ yẹn ká ní mọ̀mọ́ yẹn rí ilé dé sí ọ̀rọ̀ bàmọ́ rí báyìí mọ̀mọ́ yẹn wọn ilé yẹn ò tí ì parí bí mọ̀mọ́ yẹn mo pè lẹ́ẹ̀kan ẹ báwọn yẹn ń pè yín ẹ̀yin ògbé you are a thief you are a thief ó dẹ̀ tó ń the dimension of character ìwọ́n tán gbéṣẹ́ fótó ò parí iṣẹ́ wọ́n gbéṣẹ́ fún ẹ iṣẹ́ odidi márùn-ún millions of naira ó dẹ̀ parí ìkan ó wá ń sọ ìwọ́n mọ̀ pé dimension of character wà ló gbowó ló parí iṣẹ́ that is nonsense abẹ́ àmọ́ gbọ́n tẹ́ni ń sọ ni èmi kàn máa gbé kinní sí àwọn tẹ́ ẹ lọ bá kàn máa rojú ẹ lọ bá wọn ẹ lọ bá wọn tọ́ bá bá yín mú kinní ńlẹ̀ mi ò èmi ò èmi ò ń bá yàn fan i love you you know that you know that i love you ó mọ̀ pé mo you know i love you kéèyàn tó lè máa send owó iṣẹ́ sí yàn aráàlú èbò ń send owó èmi dẹ̀ send ẹ̀ sẹ́yìn ṣé mo gọ̀ ni aráàlú èbò ń send owó adẹ̀ send owó sẹ́yìn adẹ̀ ń send owó sí ṣé mo gọ̀ ni ẹ wá ń sọ diva diva diva defamation of character nísìn ṣé ìsìn ló yẹ kẹ́ mọ sọ defamation of character àbí bí nǹkan yóò ṣe lójútùú ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe bí mo text yín i text you pé come ẹ wá gbogbo lẹ́tí wá twenty four hours ẹ wá so èmi e, e, èmi lè fẹ́ bá lójú jẹ́. no mind him dare wa wa wa wa ń pè sí òun sọ̀rọ̀ damage of character that's nonsense wọ́n post ẹ̀tàn wá sọ̀rọ̀ wo ṣe wá mọ̀ bá ṣe lọ wo ṣe ọjọ́ tèmi wá ọjọ́ tèmi ọjọ́ tèmi travel tí mo wà ní London ọjọ́ tí mo wà ní London tí mo dé hello sir ìgbé kọ ìjàre mi ò ń ṣerú nǹkan báyìí hello sir yes sir dad god bless you sir uh, yes sir mo ṣe ń gbọ́ ọ̀sẹ̀ mi kúta ìgbàlẹ̀ yìí ẹkún ló jẹ̀ máa. ẹ má ẹ má fọṣẹ ìbọdù mọ́ ẹni tó ń bá ọdún láàrín kọ́ sí ọmọ argument orí argument ló fẹ́ wà ẹ argument. orí argument ló fẹ́ wà ẹni tí wọ́n gbé ó lè thief thank you Sajari. àbí àbí àbí ẹ̀dínàlù ẹ̀fọ́ àgbàgbà náà tàbí sọ̀tàìsọ̀ ẹ̀rọ pẹ̀lú ìṣọ̀mọ̀tà àjọ olúmọ̀ ìmọ̀ ní tòun kótóbá la ẹ̀ka tó àti ẹ̀rẹ́pẹ́rẹ́ tó ń kẹ̀kẹ́ tọ́lá tó ti mọ̀ tó ti kótóbá la ti ń táì kọ̀ọ̀kan ẹ̀ má ti fi tọ́lá tó ti mọ̀ tó kù mẹ́ ẹ̀rọ ìṣọ̀mọ̀tà àjọ ìbí pàṣẹ ìdá kọ́lísì ìdàtọ̀ ti dàgbà thirty million. It's a story for money. Àmín sà. Kò sọ̀rọ̀ owó ṣé o ọba ṣé wọn wà fún àgbẹ ṣé wọn wọn wọn wọn kódà káńtì náà ẹ̀yin náà kọ́kọ́ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn fún kókó wa jẹun. mo tó bẹ̀rẹ̀ sáfọ̀ bíi bẹ̀rẹ̀ sí ìfàṣẹ owó tó àlọ́wọ́ ẹ̀ nǹkan bèrè kò mọ́kó dúró ẹ̀ńtẹ́ ìdósí ẹ̀ bá ájú náà wà gbìyànjú sí ìbáyìí owó ẹ̀ kó lọ kó wa ẹ̀ máa tó Mm-hmm. gbogbo ẹ̀ ló wà rìkọ́dẹ́ pátápátá pátápátá. Thank mm-hmm. you yes sir ẹ sir thank you sir thank you sir yes sir thank you sir thank you sir. ó jẹ ó tún wá jẹ gbèsè káàkiri àdúgbò ó jẹ àwọn tó jẹ lówó àwọn yẹn wá ń sunkún bì lójúmọ́ àti ó ti jẹwó lọ. ṣé o tún máa ń ṣe owó ìdíyẹ lọ́wọ́ ẹ pè tó wá jẹun ó tún dì í side. Eh? Thank you, sir. Ẹ ṣé sir. Ẹ ṣé daddy. Thank you, sir. Thank you, daddy. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ ṣé sir, daddy. Thank you, daddy. Ẹ ṣé sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Amen. Amen. Amen. Yes, sir. Yes, sir. yes sir yes sir thank you sir yes sir yes sir yes sir yes sir ẹ kí n tó máa lọ kí n tó máa lọ àwa tá a wà nàìjíríà ṣé a ṣe trust mọ́ ni àwa tá a wà nàìjíríà ẹ àwa tá a wà nàìjíríà ṣé a ṣe gbẹ́kẹ̀lé mọ́ ni ṣé kò ṣé kò séèyàn nílùú ìmọ̀ like can't we trust ourselves ah i cry kí aráàlú òyìnbó kó mọ̀ lè pe fámìlì ẹ̀ pé bá mi kọ́lé aráàlú òyìnbó kó má lè pe fámìlì ẹ̀ bá mi ra nǹkan báyìí sílẹ̀ can't we be trusted anymore àwa tá a wà nílé àwọn èèyàn wa nílùú òkè wọ́n ń ṣiṣẹ́ wọ́n làágùn wọ́n ń ṣe làálàá wọ́n ń dààmú ṣé wọ́n lè gbára lé wa mọ́ ni ṣé kò séèyàn tí aráàlú òyìnbó lè gbára lé pé mo gbẹ́kẹ̀lé léyìí yóò bá mi ṣe kínní bó bá tiẹ̀ wá rí tiẹ̀ ṣé ò ní bá wọn ṣe ń tán ni kò ṣe ni bó bá tiẹ̀ wá rí tiẹ̀ if you will see your own tí wàá bá rí tiẹ̀ bó bá rí tiẹ̀ ṣé oh my god oh my god bó bí wàá bá rí tiẹ̀ ṣe ń tán ni kò ṣe kò sẹ́ni tó fún ẹ níṣẹ́ tó ní kó má jẹun kò sẹ́ni tó fún ẹ níṣẹ́ tó ní kó má jẹun mọ́ mú wọn lọ́wọ́ dání mọ́ bójú olórí rẹ jẹ́ mọ́ bójú aláàánú rẹ jẹ́ ọwọ́ tó ń fún ọ lóúnjẹ mọ́ gèjẹ̀ tá làwọn èèyàn fẹ́ gbẹ́kẹ̀lé inú ayé yìí tá làwọn èèyàn fẹ́ fara dé inú ayé yìí tá làwọn èèyàn fẹ́ fara tì nínú ayé yìí tá làwọn èèyàn fẹ́ trust pé mo tiẹ̀ trust ẹni díẹ̀ bí ò ten percent lọ pé I trust this person ten percent pé ten percent mo tiẹ̀ gbọ́kàn lé ẹni ten percent omi tá mú ní sàn kọjá wa omi tá mú ní sàn kọjá wa omi tá mú ní sàn kọjá wa kó o gbá yẹn ò sọ pé o máa débi tí wàá dé kó o fèrú kó nǹkan jọ ìyẹn ò sọ pé nǹkan yẹn máa last gbogbo ohun tó o bá kó jọ pẹ̀lú irọ́ ojú ayé ẹ̀ náà ń ó ṣe ta ẹja fi òtítọ́ rìnrìn àjò jésù lọ ajé ń pe nọ́mbà ẹ̀ káwọn èèyàn pè é. zero seven zero one six three eight three five nine nine mo ti pè nọ́mbà ẹ̀ àkọ́kọ́ nọ́mbà ẹ̀ kejì whatsapp nọ́mbà ẹ̀ o oh eight o oh three three zero six zero eight nine four eight again o oh eight o three zero six zero eight nine four eight for the last time oh eight oh three zero six zero eight nine four eight èmi ò bá jà o mi ò bá jà o ẹ rí i pé láti last week mo ti delete picture I mean, i don't delete it because of anything I mean, delete the picture because of anything mo kàn mo kàn gbé kúrò lórí platform tèmi ni mo kàn gbé kúrò ni hmm. so àbí wọ́n tó gbowó sálọ ó gbowó sálọ ni owó àwọn olówó tẹ bá fẹ́ gbókùdù ọ̀rọ̀ àwọn tó gbéṣẹ́ fún wa ni ẹ wá pè kẹ bá wọn sọ̀rọ̀ àwọn tó gbéṣẹ́ fún wa ẹni tó gba lóhùn tó kówó lẹ̀ ò dẹ̀ parí iṣẹ́ dàárọ̀ yìí ògo ni fún Kristi thank you so much for watching ẹ rọra àánú gbà ó mo gbàdúrà ọ̀nà ó là fún wa a ò ní bọ́ sọ́wọ́ a ò ní bọ́ sọ́wọ́ ilẹ̀kùn àánú á ṣí fún wa ìrànlọ́wọ́ láti òkè yóò dìde fún wa ayé wa yóò nítumọ̀ ògo ọlọ́run máa farahàn lára wa a ó rí ọwọ́ agbára ọlọ́run ojú òní tì wá ní ìrìn àjò ayé a ò ní kábàámọ̀ a ó dẹ̀ rí ọwọ́ ọlọ́run jésù olúwa wa àmín god bless you i love you birthday mi april eleven ademase remembrance mọ́ èmi àti dáàdi mi náà lọ́jọ́ yẹn it's gonna be a night of praise night of praise twelve hours twelve hours night of praise àmàṣe then àwẹ̀ tá à ń gbà lọ́wọ́ eh, ọjọ́ yìí la máa kásẹ̀ la máa fi thanksgiving so in tá à ń ṣe ní april ó gbogbo a fi ń night of praise twelve hours àdèmá empower àwọn ọ̀pọ̀lọpọ̀ to àtòpó a máa. so <laughs> àwọn kọ́mẹ́ǹtì kan wà tí mo rẹ́rìn sí mi so àdèmá empower àwọn arúgbó àwọn òpó afẹ́pẹ́rẹ́ you can be my partner kájọ fi múnú àwọn èèyàn dùn fún remembrance mọ́ mi ìyá mi ò jẹ́ wọn mọ́ tó fi kú dáàdi mi náà ti kú for the past twenty four years so I am remembering them mo ń ṣe ìrántí wọn pé wọ́n ti sùn nínú olúwa so mo ń ṣe ìrántí wọn so ẹ̀rọ ànàgbà I love you thank you for for watching us for supporting us ọ̀la ni wọ́n á lọ bẹ̀rẹ̀ sí ní kánlé bàbá tí ò rújú àwọn yẹn ti ń donate wọn about seven hundred thousand ti wà lẹ́ẹ̀ fún wọn báyìí so. I'm lọ kan lé bàbá tí God bless you I love you the Lord bless you the Lord keep you the Lord cause his face to shine upon you shall be well with you in Jesus mighty name amen God bless you.